فقد فاز فوزا عظيما أما بعد فإن عزه الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل جبالة نعم إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعى تفهم الله عليكم إكيا الله قرأ جزاكم الله وما بعد هو محمد صلى الله عليه وسلم لكم شيئا هي منزل مجيء láti tún máa pe àkéèsí ara ẹni sí àwọn alámọ̀rí wá fẹ́ kí ni ò fẹ́ eléyìí ni àwọn kan tí a ń gbà láyé láàrin ara wa. èyí pàtó ìwúrò ní òun náà ní nǹkan tó gbọ́ sí pé kò sí ẹ̀dá kan láyé. ẹ̀dá kan láyé tí ò ní gbàgbé kọjá. dandan ni ká wáyé àmọ́ kìí ṣe gbogbo wa láàrin gbogbo tí bẹ láyé nítorí wà láyé kìí ṣe gbogbo wa láàrin gbogbo akáláya táyé kú ẹlòmíì ní ní tàìlówó pọ̀ pọ̀ àkọ́ máa ní. wọ́n sọ gbogbo aláàlówó a máa gbìyànjú ní kálíbà ní. bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ẹni bá fẹ́yàwó láyé ní ìgbìmọ̀. àmọ́ kankan bẹ òṣìṣẹ́ gàtí òní kan láyé ó náà àlọ́ òkú gbogbo nǹkan tí òní kà láyé. àwọn nígbà tí wọn kékeré wọn máa kọ́ aláwọn orin kan pé tó bá ṣe pé yẹn kú láyé ní àbábá muhammadu sallallahu alaihi wa sallam àákú. bàbá wa kú kí ló kù lẹ́yìn ikú. ìyẹn ni pé wọ́n ti sí àkíyàmú ìjà náà rí. Àwọn tí wọ́n jẹ́ èèyàn kú, àwọn tí èkú kú fún, àbí ká sọ pé àwa tá a gbọ́ mùsùlùmí kí ni a sì lẹ́yìn òkú. Ní èrò òkú náà, tó bá ti kú, kò ló bá ti kú náà. Tàbí láyé alekere alágbára àti kí alágbára àti gbàwẹ̀ abẹ́bẹ̀yẹn bá kú tán ó láwọn nǹkan kan tá a gbọdọ̀ ṣe tó kú yìí tí ó máa di àǹfààní fún un. ìsìlámù ti ní àwọn kankan kalẹ̀ nígbà tí wọ́n bú wa tá a lágbára láti sin kankan alágbára láti dìsáìdì fúnra wa nítorí lè jẹ́ àǹfààní fún wa lọ́jọ́ iwájú àlejò àṣẹ. bẹ́ẹ̀ ni ó láwọn nǹkan kan tó gbọdọ̀ ṣe tó gbọdọ̀ ṣe fún yàn ẹ́ tí ó jẹ́ àǹfààní fún yàn èyí fún lágbára àti jẹ́ fún rẹ̀ ọlọ́run wá ṣe lọ́ràn yàn lórí àwọn tí wọ́n jẹ́ òbí ọmọ ẹ̀sì báyìí fọmọ yín ẹ̀sì báyìí fọmọ yín ẹ̀sì báyìí fọmọ yín kí nǹkan báyìí má ṣe é àti kí wọ́n ṣe. nígbà tí ìbá wa dàgbà tó yẹn bá lọ́gà tán ìgbà omi yẹn ló dá nǹkan sí fún rẹ̀ èyí tá a bá ní kó ṣe tí ò ṣe òun ló fọ́ rẹ̀ fà á. bẹ́ẹ̀ ni ìgbà tó wáyé tó bá padà wá sáyé lẹ̀ ó kún láwọn nǹkan kan tá a gbọdọ̀ ṣe fún tí ó jẹ́ àǹfààní fún lẹ́yìn tó bá sáyé lẹ̀ tán ṣẹ̀rẹ́ ò dákẹ́ lórí ẹ àwọn lónìí bẹ́ẹ̀ bá wo bí àwùjọ plan lónìí pàtàkì lọ́la òkúta abára wa wọ́n ti ń pín ká òkú nígbà tó bá kú bí ìgbà tó ṣẹ̀rí àwòsàn kankan nípa òkú ni. wọ́n lámú yẹn kútu anúrúṣà rẹ̀ ṣẹ̀rí àwòsàn dákẹ́ ìgbésẹ̀ kan ìgbésẹ̀ méjì tí yóò gbé sékù tó ti kú tó gbà ń hàlẹ́ fún tẹ̀lé àsọ. ìyẹn ló fà á láti mú gẹ́gẹ́ bí tọ́pìkì lẹ́nìí àwọn kákó lọ síbẹ̀. àwọn àfáìsì ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa àkàmù nìjànà yìí àkàmù àlìjànà yìí ẹ bá fẹ́ sọ àwọn àmì àgbo láti di àárẹ̀ ẹni tó rẹ̀ òkè kó tó kú. nítorí pé èyí tó èyí tó kọ́ méjì ni pé kó rẹ̀yàn kó tó kú. bí ogun bá kú àárín pé mú àwọn ogun nìkún òun wá jẹ́ sí o. àárín pé bí méjìdínlógún bẹ́ẹ̀ ló rẹ̀ lò. Kíkọ́ fún wa lérò pé ẹnìkan náà fayé lẹ̀ máa bẹ̀rù pé kí ló ṣe é rí? Àní kí ló ṣe é rí? Kí ló ṣe é? A máa bèrè bẹ́ẹ̀. àwọn àmì máa wà fà wọn máa gbé ọ̀rọ̀ àkàrà ìjà náà wọn máa gbé níbi ọ̀rọ̀ ààrẹ kí ló fà á nítorí pé tí wọ́n rí àárẹ̀ ẹlòmíì nígbà tó bá rọrùn ibẹ̀ ló forí ibú títí tó yóò bọ̀ tẹ́lẹ̀ bí jẹ́ mùsùlùmí à ń gbà tó di pé rẹ̀ ẹ́ ìfira gbé kò ní pẹ́ fífọ́ báyìí kí wàá lọ gba ọ̀nà tí ìyẹn kó gbà tó gba ọ̀nà tí ìyẹn kó gbà ọ̀nà tí ìyẹn kó gbà yìí ó ní wípé olùsọ́ọ̀dì káàkiri níwájú ọlọ́run ó ṣe ní búkú nù. ìyẹn ló fà àwọn apá kan náà wà fà wọn a máa gbé ọ̀rọ̀ àkàbò lè dàda yìí wọn máa gbé nítorí ọ̀rọ̀ ààrẹ. sísè mẹ́rin àwọn onímọ̀ báwọn náà bá kọ síra lórí rẹ̀ àwọn agbó láti pé kótó rẹ ni nígbà tí yẹn wà ní ẹni tó lálàáfíà tí ń lo gbápá tí ń lo gbẹ́sẹ̀ tí ń lo lọ tó ń bọ̀ wọn á gbó láti lò pé al-isti'dad al-isti'dad lèhádì lòrìlà ìrìn àjò ní tí ò tí ò ní gbọ́ tí wọ́n ti ti tí ò lè jẹ́ ìgbéragbì gbéragbò nì àwọn àbá máa ń gbé ní àtìbẹ̀ àmúlò pé èyí tó fẹ́ dá fáwa náà òun ká náà gbé láti bí alẹ́ ẹsẹ̀ dáa bá a ti láti yìí ìgbàhùn ni lálẹ́ pèsè àbọ̀dọ̀ ikú àwọn bàbá wa ìkànnà àbá wa ẹ wọn máa ń ṣe àdúrà ládùúgbò àti wọn máa ń ṣe é ni pé ìyẹn pé ó ní wọ́n mọ bẹ́ẹ̀ pé kílógún kú wọ́n ní kílógún kú wọ́n ní kílógún ẹ́ wọ́n pé ìlà gbọ́ pé kílógún kò fẹ́ kí fẹ́ kú wọ́n wá tẹ̀sí pé kílógún kílógún kú wọ́n ní kílógún torí pé ọmọ èèyàn jẹ́ kú nínú ẹ̀yà kémi rí pé kò rẹ́dùn fúkú láyé yorùbá ni. tí èyí rẹ́dùn fúkú yorùbá rẹ́dùn fúkú ọlọ́run kò sànà wa ni ó sànà wa ni pé ẹ máa gbọ́rọ̀ ọlọ́run ẹ máa ṣe báyìí yorùbá rẹ́dùn fúkú èyí ti sọ̀rọ̀ kùkú àbùkù ikú tí lẹ́tọ̀ jìjì ni máa dé wá báyà àníyàn kan lẹ́kùn ẹ̀ kẹ́kẹ́ lẹ́kùn kọ́dà ẹni tó rẹ̀ kò ní pìpì àfún ikú nílé ọba wọ́n ti wà ní ọjọ́ wọn pé ọlọ́mọdé akúkú gbóná ọlọ́mọdé akúkú mọ́tò ọlọ́mọdé akúkú omi ọlọ́mọdé atọ́jú omi gbẹ́sẹ̀jú ikú ọlọ́mọdé afọ́ọ́rọ́ rí ikú ẹ̀yìn fẹ́ kú nù gbogbo ọ̀nà ní ẹgbàá kú láyé lẹ́ti tọrọ àdáfọ́lọ́mọdé ọgbà bẹ̀kú yìí ẹ̀fọ́n àdékọ́lọ́mọdé gbogbo omi gbẹ́sẹ̀jú ikú ẹ̀ bí òbó rẹ dùn tó fẹ́ fayé yẹ àmọ́ àbá wa ń gbé wọn ní ikú lóògùn wọ́n ní kí ló gbé al-amalu salih ògùnkú nù ìṣe dáadáa ìṣe dáadáa lògùnkú nítorí pé kò sẹ́ni tí ò kú amẹ́ni títí ẹ gbé ẹni tó ṣòfò òun lẹ́ni tí ò ní dáadáa ṣe ó ṣòfò. ẹni tí ò rí dáadáa ṣe òun ṣòfò. Ah, àwọn bá wá tó ń sàdúrà kan pé ọlọ́run mọ́sà ṣekú ní sinmi fún wa ẹni tó ṣe bẹ̀rẹ̀ wàhálà ńlá tó bá kú ni. bẹ́ẹ̀ni bá fọ ayé lẹ̀ báyìí ó ṣe bẹ̀rẹ̀ wàhálà ni wàhálà táwọn àwọn mọ̀láyíkà tó bẹ́ẹ̀ lọ sàdúrà tó fojú rẹ̀ rí a irú àpapọ̀ lòún kàn yìí òun ṣe bẹ̀rẹ̀ wàhálà ni. nítorí lẹ́yìn a ní láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa níbi ìgbéra bẹ́ẹ̀ lè k kéèyàn múra dẹ̀lú ikú. náà ẹja gbé báyìí wò اجتناب الأوقات والأحوال بالأعمال الصالح قبل فوات الأوان àwọn àsìkò wa ẹ má jà fún wa rè àsìkò pàtàkì púpọ̀ ẹjẹ́ á try á lo àsìkò wa ká mẹ́sì rẹ̀ ká fi tọ́lọ̀. nítorí pé ọlọ́run ọba ó sọ fún olùwà mẹ́kọ̀ọ́ lápùtù ní bí nínú wà lè. ìlànà àbùdùn olúwa ní ẹ̀rọ àwọn àlìjẹ̀nú àtàwọn ọmọ nìyàn èyí dá wọn torí nǹkan méjì èyí ní kí wọ́n ṣe nǹkan mìíràn láyé ju kí wọ́n ṣe lọ àti ká àlùwò àyíkó ló fi jẹ́ pé á jẹ àmọ́ àwọn ayé afẹ́raṣọ afẹ́ramọ nílé ẹ̀kọ́ afẹ́kọ́lé afẹ́ramọ́tò bóò láti ní ti àti nílò gbogbo àṣọra fún un. tọ́lọ́ lóhùn dára fún yóò nìyí kí ọ̀kan lòún dára fún kí nìkan náà ẹ̀sìn ni òun náà ni ó sì gbèrè lọ́wọ́ àwọn bá dé ìsàlẹ̀ kò ní bèrè pé òun èso kọ́lé àdúgbò aláàtọ̀ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ kọ́lé adúgbò adúgbò tó lò yìí ọ̀sẹ̀ nílé kọ́ ní orílẹ̀ orílẹ̀ àtọ́fúdáyẹ́lẹ̀ ọ̀sàwákò lónìí ní orílẹ̀ lọ́lọ́ ọ̀sàwákò lónìí ní orílẹ̀-èdè ìtú wọn bì ọ́ ni pé sọ̀ọ̀sìn mi ìtú wọn bì ọ́ nù sọ̀ọ̀sìn mi tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àsìkò tá a lò láyé ẹja ẹja ẹja fi rọrọ̀ ká lò fún tọ́lọ́n. Ìdílé àsìkò wa èyí tó bá ti lé mọ́ àsìkò ó ti lọ́nu àsìkò tẹ ẹ rí òní àwọn àwọn àfa kan ti wé wọn ní bí kándù lórí bí kándù bẹ́ẹ̀ tún kalẹ̀ bá ń kú kiri nù. bẹ́ẹ̀ bá ti kẹ́lẹ́ ní kándù ó bẹ̀rẹ̀ nù ẹ yá tètè lé nígbà tí wọ́n ti tó tó pín mi bá ń nù. àsìkò wa nínú àwọn àsìkò wa adúgbò lọ́dọ̀ náà ìkànnì àwọn yìí ìkan là ń lò lọ́wọ́ yìí kò sí ìkan náà àsìkò wa àdìkan bẹ̀rẹ̀ bá ti lò ó kò sásìkò tá a lò láyé àdìkan bẹ̀rẹ̀ bá ti lò ó nígbà tá a ti jí nísìnyí nígbà tí ilẹ̀ mọ́ káyọ̀ ilẹ̀ tiẹ̀ mọ́ kálágùn mẹ́fà ẹ́ àti lò tó wákàtí mẹ́rin àbọ̀ nísìnyí báyìí láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan ní ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú kọ̀ọ̀kan mọ̀ béèrè láàrin ìṣẹ́jú kan yìí kí ló ṣe káwá sí ṣẹ́jú kan fá pé o tó rà dùn mẹ́fà lẹ́yìn fẹ́ lómi kírun àṣùgbà kò ní dáadáa kan tó kájú pé lóun ṣe rè é. kàkà bẹ́ẹ̀ àìmọye ọ̀rọ̀ burúkú ti jáde lẹ́nu ẹ̀ àìmọye ẹni tó ti fojú burúkú wó kọ́nà ẹnu gbà sílẹ̀ mọ́ ẹnu ẹlòmí ti bẹ̀rẹ̀ ná lẹ́nu gbà sílẹ̀ ti mọ́ ẹlòmí ti lọ dára yá ọ̀rọ̀ sọ̀kára lẹ́nu gbà sílẹ̀ mọ́ ẹ̀yìn náà agbọ́dọ̀ mi tó ní àsìkò wa kó kí lápá àsìkò wa ṣe yóò béèrè lọ wa tó bá wá rí bẹ́ẹ̀ tábàrùn pé tí o tó lè àtẹ fásitì wá sí oníkàtúntì náà. ọlọ́wọ́ bá sọ sínú Al-Qur'ani kẹ́rì ó ní wa anibu ila rabbikum wa aslimu lahu min qabl an ya'tiyakum al-adhab thumma la tunsarun ọlọ́run ti wọ́n mẹ́mí àti ẹ ó ti wọ́n mọ́ wa ó ti bá a sọ̀rọ̀ gbogbo lásàkókò wa. ó lẹ́nu ìgbàgbọ́ ń lò láyé yìí náà wà á ní ibú ìlà ọ̀bìkùn. ẹ̀dá ò lè rìn tó ń gbá yín o. bẹ́ẹ̀ bá ti sẹ́ bó bá ti ń sọ wá sílé sí yìí àtẹ̀tí ń sọ̀rọ̀ bá fún wa òun ló ní ju kó náà kù sí. àmọ́ <laughs> gbogbo bí o bá kù sí olúwa ní tètè tẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ. ẹni tó kù nítorí ayé rẹ yìí ọmọ tó kù àwọn ọmọ tó ń bọ̀ yìí lọ́mú kí wàá dà wàá níbu ilé ọ̀rọ̀ bìkùn. tẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run rẹ wàá lè kọ́ dúró àrẹ lẹ̀ fọ́lọ́ sọ̀rẹ́dà àrẹ lẹ̀ fọ́lọ́ ẹ máa ní kó sọ̀rẹ́dà àrẹ fọ́lọ́ ìyẹn ti ọlọ́run lójúmọ́ ti ọ̀ ìgbà sí ọlọ́ọ̀ni lónìí mi rí pọ̀ lọ kí ni ìsinmi olóòtú àṣọ ìjọba kọ gbàgbà fọlọ èyí tó bá ní ọsẹ ṣe é wọ́n dàbọ̀ orí ìlà mẹ́ èyí tó bá ní ọmọ ṣe sílẹ̀ mọ́ ṣe é kọ́dà báwọn kan ní àfikún ọ̀sẹ̀ làwọn tó fẹ́ràn rẹ mọ́ ṣe é ọlọ́ni wa á ti mú láì fẹ́ dupá dupọ̀ lẹ́fọ́ mú kábẹ́ àyà tí yakubul adab kí ìyá tó dé ìyá tó jẹ́ pípé tó bá dé gómìnà tó sọ̀rọ̀ kò sẹ́nìkan tó lè ràn yàn lọ́wọ́ ìyá ọlọ́run ẹ̀sìn láyé bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé wọ́n sì tẹ irọ́ nípa. títí kálukú àti ní ó gbà àwọn àbájọ wọn ní èyí ò lè di àlùbọ́sà kó wà lóye ìsúnmẹ́. mọ́ni amílẹ̀ sọ́ọ̀lì hà tẹ́lẹ̀ náà sí i bí dáadáa lọ bá fa ayé rẹ ṣe fún ààrẹ ni wọ́n mọ̀ ní aṣááfà lẹ́yìn náà mẹ́rin bá ti lóun takú náà fún rẹ ni wọ́n mọ̀ rọ̀bùkà ló jẹ láàmì ní àbí olúwalé ní sáàbù fúnfún yàn ló bá ti lọ́gà. fàríkún fìlìjànà méjì náà lápò sálẹ̀ kìámà fàríkún fìlìjànà àwọn kan wà nìjànà ọlọ́run wọ́n fàríkún fi àwọn kan wọlé ni kí ló fà á olúwa ní tó pé nígbà tẹ̀ ń gbáyé náà iṣẹ́ tẹ̀ ń ṣe láyé ò jọra wọn iṣẹ́ tà ń ṣe láyé tó jọra wa ni kò jọra wà ẹni tí ọlọ́run ní sáàtìwúra wa ni afanẹ́jì alẹ́lẹ́ mojìrì ní kálí mùsùlùmí ọlọ́run ní ẹsẹ̀ ti gbéra wọn ni ẹni tí ń sẹ lọ́ọ̀ àtẹ̀ntì ò sẹ lọ́ọ̀ ẹ wá fi ra wọn ni bákan tó wọlé lálẹ́ kìámà wọn wá kó nǹkan ìfẹ́ àtàkùnmù kó lè ṣe ronú yìí. kàńtà náà ọlọ́run mẹ́ni ẹ̀ ihò àwa náà mẹ́ni ọlọ́run. eléyìí mọ́nà tó dáa pé olúwa ní ìtòlúwa ló ṣe ní ìṣe láyé eléyìí ṣe tó wù láyé wọ́n á sọ fún ọlọ́run mẹ́ni ẹ̀ àwa náà mẹ́ni ọlọ́run amẹ́ntàjọ́ ń kí òun mọ́sálásí àmì ẹni tí ń pa òfin ọlọ́run náà wọn náà rí wọn àwọn olóyè àwọn òfin ọlọ́run mọ́ wọ́n gbọ́mọ̀ pé òfin ọlọ́run mọ́ afanajà alẹ́ mùsùlùmí kàlùmùjẹ̀rì mi olúwa ni ọmọ tí wọ́n jọra wọn o ẹni tó gbọ́ tó wọn lọ́run ẹni tó gbọ́ tó wọn lọ́run olúwa ni wọ́n jọra wọn eléyìí ló jẹ́ gbogbo ọ̀rọ̀ àkọ́kọ́ jẹ náà ẹni ká gbìyànjú ẹjẹ́ àti ìpadà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wa o kó tó di pé ìyá òde kọ́lọ́ má fi ìyà jẹ ní àti ẹ̀ o aláìláìlọ́lá. nínú àwọn àyà olùwà tó fi ń pàkíyèsí àmì ń pàkíyèsí àmì ní àti ẹbí pé a ní ẹnu àsìkò wa tá à ń lò yálù dáadáa o àsìkò gángan nìtẹ̀mí wa olùwà ni yá àyùwà lẹ́dínà àmàlú àwọn àbáwá níjọ́ wọn ní ilé ti náà mú wọ́n ni wọ́n ti yá yá lẹ́bí náà mọ́ inú kó wà ní náà tó máa ti wà sí lọ wọ́n ni náà àmọ́ àwọn fún ìwọ́ àtijọ́ náà àwọn wà ní ilé ìṣe náà ilé ìṣe náà mẹ́ta wọ́n pè ọ ni tó wà ní àwọn tí wọ́n pè kí sí lọ́wọ́ mẹ́ o jọ̀hún tún bẹ lẹ́yìn rẹ̀ náà bí wọ́n bá ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ náà ìwọ́n náà kó sí ọwọ́ ni náà mọ̀ ọwọ́ náà tán pé àmì yìí náà wọ́n tí wọ́n pè yára sí náà mọ̀ tọ́mọdé yá ayọ́ alẹ́dínà káfàrú yẹ kó ṣe náà yá ayọ́ alẹ́dínà àmọ́nù wọ́n fẹ́ kìlọ̀ fún mi àti ẹ ọ̀rọ̀ tọ́nà bá bá wa sọ yìí ọlọ́run ò sọ fún kèfèrí o ẹ fi kèfèrí lẹ̀ ó ti ya ó ti ya kúra ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ yá ayọ́ alẹ́dínà àmọ́nù èyí tẹ́ dá nàbì lọ́hùn yá ayọ́ alẹ́dínà àmọ́nù èyí tẹ́lẹ̀ tẹ́ tẹ́lẹ̀ gbọ́tọ̀ náà nínú ọlọ́yọ̀ bọ́ọ̀ yan ẹ̀sìn ní láàyò olúwa ní yá àyọ̀ lẹ́dínà àmọ̀nù ẹ̀yin fẹ́ yan ìsìláàmù láàyò ló ń bá wí. a ń fi kúrú ní mọ́ gbọ̀tàkùn náà kù. ọlọ́run fẹ́ bá wọn náà sọ̀rọ̀ yà yín lónìí. ó lè ta fún yín ní mọ́ ló pè é kò sí bọ́ọ̀ sílẹ̀ tó wàhálà tó kò sí ìwé tó lé kà kọ́dà kó jogún ẹ̀ látàwọn òbí rẹ̀ olú fún ọ. olùwà ni à ń fi kú ní mẹ́ rọ́gàkúnlá kan nínú tí mo fi pásìkì fún yín ẹ̀ mẹ́ tí wọ́n sọ ní kábẹ́ àyà yàwó mẹ́rin lábẹ́ òfin wàlà kúlàtún wàlà ṣàfàà wàlìkàfìrún náà hùmọ̀ zọ́ọ̀lìmọ̀ ọlọ́run ní tí mo bá fún yín ẹ̀yin tó lówó lọ́wọ́ ẹ tètè ná ń kó tó di ọjọ́ tí ò sí òsì tí ò sí bí tí ò sí òwò. wọ́n ti tí òwò máa dọ́kọ̀ lówó lọ́wọ́. ọjọ́ tó wọ ẹni tí ó sàánú rẹ tó ní rí. ọjọ́ tó fọ́tọ́ fọ́mọ tó ní ibi ta ni ó ti fẹ́ ń báyìí tọ́kọ́ lọ́wọ́ ta ni ó ti ìtàdí pé lágbájá ẹ méjì ìgbà tá à ń bẹ láyé òye èyí tó bá ń bẹ lọ́wọ́ ayá náà mọ́sàn-án dọ̀là là ń sọ fún ọ kó lásìkò ni. wọ́n máa ń ní ẹ̀dá ìṣòro ìwọ́n náà wà fún rẹ̀ kí mo ní kó dá sí i. nínú táwa mùsùlùmí tá a lákì lónìí tá a gbàgbọ́ yìí rẹ̀ kò ní al-infaqu fi sabilillah ká náwó ní lọ́wọ́ bá. àwọn àáfàá wọ́n ti ṣe àbùkù káwọn èèyàn. àwọn àáfàá ti ti wọ́n ti yọ sàrà kúrò nínú pé bí iṣẹ́ tó kọ́ ṣe ó ti yọ kó bẹ́ẹ̀ ó ti gbà tó bá ní ṣòro kọ́ ṣe é kó rí bẹ́ẹ̀ tí wọ́n ní lágbájá ò ní ọ̀ ní retí kó tó olówó rẹ̀ ọ̀ fún ni ọ̀ ní retí kó tó olówó rẹ̀ ọ̀ fún ni ẹnì pé ń wúlẹ̀ bẹ̀rẹ̀ pé àrùn tájọ lónìí èyí sì ní tẹ́gẹ̀ ẹjọ́ mẹ́fà lé ní ẹ̀yà ẹgbẹ́ náà ẹgbẹ́ náà lẹ́yìn náà yóò tán àná an ya'tiya yawmun la bay'un ولا wala ولا wala shafa'a. wọ́tọ̀ wọ́tọ̀ kálọ́fọ́ dìjọ́ mẹ́fà ọ̀hún. كم؟ tó wò ní tí gbẹ̀lú ni mú ń bẹ̀ kíkẹ́ dìjọ́ márùn-ún kíkẹ́ fún lé ọjọ́ kan sí. wọ́n ti ké ní àwọn èèyàn lórí pé ó dìgbà tán bá ní problem. kátó máa ń sàrà kọ́wọ́ kórìíra ẹ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sàrà táwọn èèyàn ń ṣe lónìí ó fojú jọ bọ́ ẹ̀gbọ́n ni o tí ò bá yí ọ tààrà táwọn yẹn ń fún sàárẹ̀ ẹ̀gbọ́n ni lójúmọ́ bẹ́ẹ̀ máa tẹ́ bàmọ́ tó ní máa ń gbọ́n àgbẹ̀lọ jàdáda ẹ mọ̀ rí ìrànwọ́ bẹ́ẹ̀ ẹlòmíì wa gbé wà gbé pagoda gbáyì ló wà di ẹlòmíì lè di àgbọn àgbọn ló máa kọ́ máa lùbára àwọn òsàánú ẹ̀fọ́ kíkà lọ́wọ́ náà àwọn èèyàn lọ́wọ́ àgbé oníkọ̀rọ̀ ní oríta mẹ́ta oríta mẹ́rin. ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ náà wọ́n ti dín kófí sọ sàrà àdébọ̀rọ̀ wọn lọ́wọ́ tí a rí sàrà àṣìṣe kò dìgbà tí wọ́n bá ẹ kábà bẹ̀ wọ́n rẹ̀ kò gbọ́dọ̀ bá ní pọ́blẹ́mù sọ pé lọ́pàájá ní sòrò náà à wọ́n sì ní fún un. ìdíje sàrà ni ọlọ́wọ́ ní ta fún ọ tètè ná mẹ́. ṣé kò sáwọn tí wọ́n ní gómìnà lára gbogbo yìí àwọn arìnrìn kan kàlẹ̀ kó tiẹ̀. alihamdulilayi lónìí àṣìdúgbò fẹ́ náà ọba àwọn àwọn jẹ̀mọ́ àti ti wà lónìí àwọn ìjọ kan jẹ́gbọ́ ẹ̀sìn ti wà lónìí pé kíná ìwọ lówó ọ̀mẹ́ntẹ́ fún ẹlẹ́mìlẹ́wò rí wọ́n kó fún wọn. wọ́n kó fún wọn. irú àwọn àwọn náà ní bẹ́ẹ̀ tìlú mẹ́lì alọ́dọ̀ wáyà yìí tó bá lóun yóò rí. àwọn ń bẹ àwọn ń wọ́n fẹ́ gbọ́ àwọn èèyàn nípa ó sì lè gbọ́ wọ́n fẹ́ kí wọ́n fẹ́ àwọn tí wọ́n rẹ́ran jẹ kán jẹ ẹran ìkọ́ni tó wà kankan o àwọn tí wọ́n fà ẹ̀ fọ́ba àásùnmọ́mù kan ránṣẹ́ ẹ̀ bá pa lọ́dọ̀ yín ẹ̀ bá kó sáwọn èèyàn láì sẹ́nu ọdún bí wọ́n ti máa ń ṣe nu kó tó wọ́n sùn sùn àmọ́tò lówó lọ́rí ẹ̀ ọwọ́ ara sẹ̀ mú fáfẹ́ kéjì ọ̀rọ̀ bíi aptrela aptrela ọ̀rọ̀ ìdàpọ̀ fáwọn èèyàn bí wọ́n ti ṣe mọ́. àmọ́ lónìí lọ́wọ́ ti wá kọ́dà ibi tí ìfọ́júbàjẹ́ dé lónìí kọ́dà ẹni tó nínú ogun máa dìjà gbúrú. <laughs> Ah, ìlú yìí ti dọ̀kú alẹ́ ń tó náà nílé sọ́kàtà táyìkà nìkan fún àwọn táyìkà ń gbẹ̀lú máa rí bẹ́ẹ̀ ẹni tó náà tó wá nílé ogun máa dìjà gbúrú náà tó rí olúwa sọ fún wa o pé n ń bẹ lọ́wọ́ rẹ tá a fún ọ tètè náà bẹ̀. bákan náà lọ́dún tẹ̀síwájú fún wa ń bá wa sọ̀rọ̀ nínú àwọn ayé Al-Qur'ani tí ń sọ fún wa nípa àsìkò wa ó ní yá ayọ́ lẹ̀ nínú àmàlú ó tó fún wa kù. لا تلهكم أموالكم ولا أولادكم عن zikrillah olúwa ní àwọn nǹkan tá a ṣe fún yín lọ́mọ ní tá a ṣe fún yín láti kí ẹ wọ́n mọ̀ jẹ́ kan kó bá yín wájú ọlọ́run. ẹni oníbọ̀lẹ̀ ọ̀bá fún lọ́mọ yóò mọ lójú ọlọ́run kì í. indirectly bọ́dà máa pẹ̀lú ìrìn rẹ̀ ẹ̀ fún lójú ọlọ́run kì í ọlọ́run tó kù fún ọlọ́mọ ó yé o ẹlòmíín tó bá dijú àlè kìámà sẹ́ni gbogbo tọ́lọ̀ ń gbogbo wá fọ́ọ̀lù sí lónìí máa yé ó dijú àlè kìámà kó tó yé wa ẹni tọ́lọ̀ ń mú ọlọ́mọ tó bá dijú àlè kìámà bí ẹ bá ní ìkàtí náà fi kọ̀m̀pẹ́rì sọ náà ọba yóò kọ̀m̀pẹ́rì sọ fún ọmọ dúpẹ́ náà ìtọ́fún lọ́mọ. àná ọmọ ẹlòmíín rí tọ́ba wá fẹ́ jó pé ìtọ́jú wọn náà kì í ṣe tàìkì ìmúlójó wọn náà kèé ṣe ta ìgbà lójó wọn náà kèé ṣe tó lọ́wọ́ tí ọmọ bọ́kà kò lọ lójó wọn náà kò fèsì náà kò jẹ́ alẹ́ kò sẹ́bọ̀. ìjọ sọ́dọ̀ ọmọ náà lọ́mọ ọmọ tó bí. ṣèpín ìjọ tí ẹnìkan òun bò lọ́mọ láyé tó bá rí pé bọ́lá sọ̀tàrà rí nu pé nǹkan sọ lágbájá ọmọ náà tó tó bí mọ́ni. kí ló ń wọ́n de? ẹ́ àwọn ọ̀dùnkẹ́ lọ́lọ́tọ̀ tí wọ́n ní pé ìkíní kan làwọn wọ́n mọ ìkíní kan làwọn òwò. bàbá tó ti ní kan tó fi wá tó fi ẹgbẹ́ wọ́n mọ tó bá kú lébi ẹgbẹ́ ńkọ́. èmi ò lọ́bi tí èsì tó láwọn òwò burúkú sẹ́yà hàn ọmọ yẹn bá kíní kan láyà wọ́n mọ kíní kan láyà wò ó. bàbá wọn kọ́ bá fi ní aburúkọ ọkọ aburúkọ ọmọ tó ọfẹ́ bọ wọ́n mọ tó ọfi gèdèrí wọ́n ọmọ nígbà tó wá wá ọmọ náà ọwọ́ fẹ́ wú àbí ẹ àwọn arẹ́ni tẹ́ pé gbà tó máa ń bẹ́ẹ̀ mú oúnjẹ lòún báyé lẹ́ńkọ́. jẹ́ òtán ọlọ́run ní bèrè lọ́wọ́ rẹ bọ̀ ṣe bí náà kí ló dé láì jọ náà. olùwà ni a fi ta fún yín ẹlẹ́jọ pé ọ̀rọ̀ ojú bá yín kò ní bùtọ̀ lọ́hùn. ẹlòmíì àìlówó lójú ṣe jẹ́ àìlówó ẹlòmíì lójú ṣe jẹ́ kọ́dẹ̀ lómi ń ta fi nínú àsìkò yín àyín àìlú rẹ̀ ní o ló máa rojọ́ ọlọ́run kí ọlọ́run tó fẹ́ràn rẹ títí kí ni abábá fún ọ lọ́wọ́ ìwòkun láì wà sí mọ́ àbúrò bọ́ọ̀lù mi ò láì wà sí mọ́ tó kókó òhun àsìkò wà sí mọ́ tó kókó lèbi àní wò láyè kírun mọ́ owó kó ń bẹ láyé o àwọn olóòwò ní fún ara ìjẹun lẹ gidi àwọn tá a ló ń gbádùn fa ìwọ́n lè gbọ́ sí ọkùnkà ní ti ẹ máa wáyé. olówó àwọn aláàgbé náà ti bẹ́ẹ̀ mítìlì kan síta mítìlì kan ọ̀la kan nínú àwọn olówó ilẹ̀ ni ọmọ aláǹfààní àti ìwà ní ọ̀dọ̀ rẹ̀ ẹjọ́ kan báwọn kan tó ń wọlé àǹkan jáde pa ni náà nígbà àti tó bọ̀ bọ̀ yóò bottle water lẹ́bi kéde bottle water bisikíìtì láti kan bí aago aago kan tá a ti wọ ọbẹ̀ wọn ni àtúnlọ kírun àtúnlọ bẹ̀ tó fi di aago méje kò jẹ́ nǹkan mọ́ lẹ́yìn bisikíìtì. káwọn méjì sáré nígbà tán lásìkò ọdún sáájú agbádọ́ ó sáré bọ́ sí búkà ẹnu ti gbàyán ẹnu ti gbọ̀bà ẹnu ti rẹ̀ tẹ̀wà. ẹ má jẹ́ àsìkí tá a fún yín. ẹ má jẹ́ kó ẹ̀rọ gbígba yín orúkọ ọlọ́wọ́ báwo. olùwàlúwà ni yẹn fún alùdáàlì ẹ tó bá jẹ́ ti pé owó tó owó tó ní dúkìá tó ní ọmọ tó ní lọ́pọ̀ wàhálà bá a ah, àwọn ọmọ mi sọ wọlé wọn. wọ́n ń sọ wàhálà káàkiri kò àwọn ọmọ nǹkan pọ̀ ni olúwa ni wàá máa yin wọ́n fún alùdáàlì ẹni bá dánwó ẹ̀ wò fáwùlá àríkà ọmọlẹ̀ kọ́ọ̀sìrò ẹ gbàgbé àwọn náà ṣòfò àwọn náà ṣòfò ìgbà tó jẹ́ pé òun wá ọmọ nígbà tó ń wá ọmọ ọ̀rá ìtọ́lọ́ ọtún wá ọmọ náà tán kò jọra ìtọ́lọ́ fọ́kọ̀ ṣòfò ọlọ́wọ́ aṣọ fún ẹ wà á ń fi kú ìtàkùnlẹ̀ lónìí. ẹ máa náà ti ń bẹ lọ́wọ́ yín mímọ́ rọ̀zákúnáàtò nínú nǹkan tá a fi ṣáàjì fún yín ní kọ́bìn àyà ti yà áṣìdá kó mo lè mọ̀ wọ́n. kó tó di pé ikú wa dé báyìí nìkọ̀ọ̀kan yín títí bá wá dé fáyà kúrú wọ́n bí láwùlẹ̀ àkọ́jà ní ìlà àjàlẹ́ mú mùsàmà ìgbàdé ọlọ́run tó bá yẹ kọ́ ọ fún mi ní àǹfààní díẹ̀ ni. kí ló sọ owó tí ìfẹ́ fún yẹn ó ti wá mọ pàtàkì kéèyàn máa náwó tó bá fún mi ní àǹfààní díẹ̀ ni. ìdájà ni kọrí fa àsọdàkọ fa àsọdàkọ ní ìsàrà kó fún gàtọ Ọlọ́run pa lágo méjì ikú dé lágo méjì ah ikú lẹkọ ní sùúrù kí ẹ fún mi láǹfààní di two one aago méjì kọjá kí n sáré sọ̀rọ̀ kí n lè sàrà ọba ní bọ́ sọ̀rọ̀ ẹ pé àwọn òdálẹ̀kì á máa àdé bẹ́ẹ̀ àmọ́ nígbà tí kú bá dé tán èyí ó ti mọ̀ pé ayé yìí is nothing níjọ́ ilẹ̀ yìí wọ́n á sọ́nà àǹfààní ti lẹ́nu pé kéèyàn lówó kó ti dín nìyí kò mọ̀ tí mo bá dé wọ́n á ní fún mi ní àǹfààní díẹ̀ kí n sáré ọṣẹ sàárà tí mo bá kalẹ̀ kó mọ́ ọba ìdáwọn lóhùn. tí mo bá dé yóò fi wá mọ àǹfààní àti tí mo bá yí àbágbá kò ní. tí wọ́n á ní ẹfún mi láǹfààní ìṣẹ́jú kan ẹ sẹ́kọ̀n ẹfún mi láǹfààní rẹ̀ kí n sáré ọṣẹ olúwa àkún mìíràn sọ́ọ́ lẹ́yìn kí ni bàbá náà wọ́n ní rí ọlọ́run ẹ̀ ń tọ́jú wa ni o má dá sàárà àdúgbò bá ti lówó lọ́wọ́ àwọn tó máa ní bùkátà sí wọn. fún wọn. òun ló fi jẹ́ pé àwọn sọ́dà àwọn sọ́dà fún àwọn tó kọjá wọ́n rí ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn wọn rí gbọ́yé àwọn olówó wa ò rí wá sí à ń gbọ́ yìí wíwá sí àwọn ò ó dìgbà tó bá ní wàhálà ẹ bá ti bọ́ sọ́jà báyìí fún ayọ̀ àgàn aṣọ ẹ dàkún ẹ ṣe fúlágàn aṣọ ṣe ṣe wà nù àwọn ìyá tó tún tẹ́lẹ̀ títí fún ayọ̀ àgàn ìgàn aṣọ ó máa ha fún àlùfáà lọ́kọ̀ kan mọ́tò wọn pàṣẹ dalẹ̀ ó máa ha fún wọn nígàn aṣọ nígbà tí wọn kọ́ta dé bá wọn nù. wọ́n ti di orí ibú lórí ibú lórí eléyìí ni ìsàrà mọ́ èyí ni ìsàrà mọ́. wọ́n á kíni náà lè bá dàrú àwọn kọ́ni wà lẹ́nu rẹ ẹ̀gbọ́n tó lọ́ bá sùn. ọlọ́run ni ah, ah, <laughs> ó ti kọjá wàláwì áhírọ̀ lọ́hùn nafsan wàláwì áhírọ̀ lọ́hùn nafsan ìdá jẹ́ àjálù ha. lásìkò ẹ̀mí bá ti tó àwọn etí kankan ayẹyẹ tó mọ́ ọ̀sẹ̀ ń gbọ́ kí ẹ̀ máa ti dàrá ni ọ̀sẹ̀ ń gbọ́ ni àwọn etí kú mọ́. wọ̀lọ́rù kọ̀bí irun bí wọ́n sàmì lù àmọ́ ń tẹ́sẹ̀ gbogbo ń tẹ́bá sí pápátá ẹ gbọ́rù pa ẹ̀. àti pé kí ara wa kí ló fà tó fi jásí pé nígbà tí kú bá a tọrọ lọ́dọ̀ pé kó fún wọn láǹfààní díẹ̀ ká ṣe sàárà kò ní ìfẹ́ yẹn lọ gbàwẹ̀ díẹ̀ sí káàdì sára. Nabi sallallahu alaihi wa sallam Nabi ittaqi an-nar wa bishikki tamra. Sàrà àti ṣe kí ẹ máa ná owó bó bá fún ọ bá ní èyí lọ́la nípa. Ittaqi an-nar anábì ní páyà náà náà wọ́n bá wọ́n wà lọ́wọ́ bishikki tamra. Bọ́dà bó ṣe ìdajì làbí dùn lọ́ọ́ fi ṣe sàárà ṣiṣẹ́ afúnàgbẹ́dùn kí ló ń gbọ́ làgbẹ́dùn náà ibi àdúgbò ó pàdé lọ́mọ tẹ́jì wọ́n ti wá wà pọ̀ ara rẹ ọ̀ ló lọ́wọ́ ọ̀ wà pa ara rẹ ọ̀ nínú àdúgbò lọ́wọ́ fàdínkẹ́lì mẹ́tẹ́ ń tẹ̀jì bá dípò ọ̀rẹ́ mọ́ ẹgbẹ́ lẹ́nu rẹ sáwọn èèyàn nígbà tó bá wà bá ọ. ẹ wá wọ ayíta ní ìtawà lónìí ẹlòmíín ní millions of millions billions of naira ó ní báńkì ẹ wá wà wọn tán yíká ẹ wà wọn tán yíká àti jẹ àti mú ni wọn là nígbà tí yàrá Buhari ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ gun orí khalifa wọn. wọ́n wá dìkọ́ àwọn kan tó ti wó mọ́lé ẹnìkan wọ́n á mú un ṣùgbọ́n àwọn làbọ́ sísun yẹn bàtà mú wọn bá owó nílé rẹ̀ ilé òun ló kà kọ́ sádùúgbò wọ́n ti kọ́lé rẹ̀ lọ tó ní orílẹ̀ mẹ́mbẹ́ wọ́n wá ń tan jẹnẹrétọ̀ wọ́n ń tan ac sínú owó kó bàa bàjẹ́ owó ni o wọ́n ní. àwọn tí wọ́n ń gbé àdúgbò yìí ìyá omi ń jẹ wọ́n ìyá omi ń jẹ wọ́n ẹ̀rọ ìlú lè gbẹ bọ́ọ̀ inú wọn gbẹ bọ́ọ̀ owó tó máa kó owó tó máa kó nǹkan yìí tó máa ọ̀nà yóò tún da tó bá fi da ọ̀nà gbọ́ àdúgbò ló ń wọ́n sẹ́kù o ìyẹn ti owó mọ́ni àmọ́ wọn kọ́ owó tí ìyẹn tẹ̀ tán tán tán tán yẹn ti sí nínú àwọn tó máa ń gbé àdúgbò yẹn wọ́n á ìntàvíw wọn. ìyá yẹn wá ní pé inú owó ìdìbò pọ̀ fún yìí kí gọ́ọ̀mẹ̀ntì dàgbà tó ọlọ́run òun bẹ̀ wọ́n kápẹ̀ fún un ní ten thousand naira nínú owó yìí ten tí o tó tó fún epo jíjẹ ní tẹ̀sán nígbà tẹ̀sán seven by eight ti owó ten thousand naira lòun níbi ẹ ẹ fẹ́ kí ni ẹ ṣe yóò san owó ọmọ iléèwé mẹ́ yóò sì san owó ilé rẹ̀ yóò sì balance owó ilé káwọn bá lè jáde.

وإن ذهب هل دخول في السجون قل هو النبي àwọn tí wọ́n lówó mú wa wọ́n ti kó lọ́la lọ tán àwọn tí wọ́n lówó mú wa wọ́n kó lọ́la lọ tán àlébòrò kí ló dé wọ́n ní yusọ̀lúùnà kàmá nùsọ̀lì irú òun làwọn jọ ń kí àwọn ògbóló òkú ayé o àwọn olówó wa àkírù nǹkan náà <laughs> àbá àyè ojú kankan náà àsìkò sákìjọ mọ́ làwọn fún mi sí. àmọ́ àwọn olú àwọn sọ̀hábà pẹ̀lú àwọn tálíkà <coughs> bákan ní wọn. wọ́yẹ̀sùmùn sàmànàsùn. irú àwẹ̀ tá à ń gbà àwọn náà ń bá a ṣe ń gba Ramadan náà làwọn àwọn àwẹ̀ tí ẹ sọ̀rọ̀ yẹn àwọn olówó ti ń gbà àwọn olówó ti wá aláwọn ọmọdé pé kẹtẹ ní kẹtẹ àwọn máa sọ pé kẹtẹ ní kẹtẹ fún gbàwẹ̀. àwọn tẹ́ dáadáa tí wọ́n fi ní wọ́n fi rojú ọmọ ọba ni wọ́n ní àmọ́ àǹfààní kan làwọn wá ní táwọn òní wá yàtọ̀ sọ dàkú náà bí fòdúlẹ̀ àmúwálé kí tó dáa jù ní owó náà fi sàrà àwọn òní. ẹ ẹ tó ti sàrà sí àbí kò ní balada rẹ̀ ní balada rẹ̀. ànábi ni ẹ̀hìn ọ̀tà tẹ́sí owó owó gbogbo nǹkan kan gbà mí àti owó ẹ̀yà kan ní owó wọ́n náà wọ́n àdúgbò tí ní owó gbogbo àjòkó yẹn yẹn lọ́wọ́ ni o àwọn àwọn tí wọ́n tún ní sẹ́yìn díẹ̀ díẹ̀ nù wa báwa ṣe ráyè tó àwọn náà ráyè báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀lù bá tún ní sẹ́yìn díẹ̀ nísìnyí so wọ́n lè ráyè mọ́ àtìkò náà ń bẹ lójú oorun ọwọ́ asùn màá sì àpótí fún ọ ẹ̀kìrì méjìlá gbọ́kànlá wọ́n ti ara ìwà sí agbẹ́wàá mọ́gárì náà ẹ̀kú mọ́gárì lẹ́bọ́ síbi mútẹ́lì padà àtìkí àgbákanlá ńlá ni tó bá ti wọnú pẹ̀lú èèyàn kọ́nà sàmú èèyàn lókù. àdébù wa ni pé ọlọ́run ti ṣe nǹkan mẹ́fẹ́ yìí náà kì í sanwó nìkan lèyàn fi ṣe sàárà. ọlọ́run ti fẹ́ yìí náà ní ìfẹ́ fi ṣe sàárà tí ò fáwọn olówó òwú bẹ́ẹ̀ ni ẹ̀yìn ráyè àwọn òráyè. ìdí ìtawà táríkà ti fún wọn sábà kó sára nu ẹ̀rọ gbáko rèé àgbákò tó wà rèé ansẹ́ẹ̀tì àǹfààní táwọn sáájú tánibí fún wọn jẹ́ náà èyí tí ìdíkejì àti ọyọ mọ́lẹ̀ àtàníkà àwọn ọmọ sáà múra pẹ̀lú afẹ́fẹ́ra náà ni ó fi wà lọ́sẹ̀ ní ayé wa ká lo ẹgbẹ́ tó fóònù yìí ẹni pé hundred rẹ̀ pé ó fi wà lọ́sẹ̀ ní ayé wa bí o bá sí lóògbà fọ́nà òfin orí fún mi gbogbo ata ń bẹ mọ́tà sí ìdí sí yìí lẹ́yìn ọmọ tó yẹ kó ta ní ìsọkúnlélẹ́yìn kan lòun ní kó náwó gbogbo ní kẹlẹ́mẹ́lá pé ní wọ́n sì lè wọ́n gbà pé táyé tó dóyìn náà. gbogbo tí wàá ní jẹ́ kí ìran ayé ṣe àǹfààní tánàbí fáwọn tálíkà ń jọ náà ìdọ̀lọ́wà géèmù géèmù èyí náà ní ìrà sí fóònù fa mo wà gbà fáá mo wà gbà fáá ó ti kò fún bàbá káfíńbà kan gbàgbàgbà. táyì ti yá lu ògbóṣe lóògùn gbogbo àmọ̀ náà nù géèmù ló ń dá gbá ó lè gbá géèmù lórí ánsẹ̀tì hmm? láàrin wákàtí márùn-ún ojú ọ̀rọ̀ kí lẹ́nu sí lẹ́nu sí lọ ọtí wákàtí márùn-ún lọ géèmù ní ń dá ẹlòmíì fún mu ní ẹlòmíì èyí tí wọ́n ti ẹni tí wọ́n ti rán ní wọ́n wá ń bẹ̀. àlejò wọn sọ fáwọn sọ́ba jọ́nà pé ọlọ́run ti ṣe nǹkan ló fẹ́ yẹn náà. bẹ́ẹ̀ ni ó máa fi ti sàrà jọ̀mọ́ ọ̀rọ̀ àsìkò láǹkọ́ o torí pé ìyẹn ráyè àwọn olówó ráyè ẹni tó bá ní bíjọ́ ìjọba ráyè ó ti jẹ́ fún máa ń ìyẹn ráyè àti jẹun gan agbẹ́rin mi. anabi sallallahu anabi ni atẹ̀dé ẹ̀yin lè máa sàkóso tọ́lọ̀ sọ́jà ọkọ̀ tààrà ni o. sọ́jà àwọn tẹ̀síwù kan bẹ́ẹ̀. مقيد من يعني يعني مطلق من سبحان الله وبحمده سبحان الله على ذي وانا وانا قصبك طول بتقول الله قد قلت سبحان الله وبحمده سبحان الله لا ما تيجي لا لا ابو سجاي ما قانون انا بني asafu الله صدقوني لا láyé láhìlá الله صدقوني ni nínú àwọn ìpàdé wa dùn bẹ́ẹ̀ fi rí i pé owó kó owó kó ta ló jẹ wọn lógun ní kí ló kí láwọn gíga lọ́dún wí bọ̀tà wa lónìí adúgbò owó láti lè sáyé ìlànà ìjẹta ìrọ̀ bàbá rẹ̀ ti ń tọrọ tó tó rẹ̀ lè tẹ̀sí wọn nípa ọ̀nà sọ́kùn máa ti tí wọ́n gbọ́dọ̀ nù ọ̀nà fún bàbá òkè ní tẹ̀sí fún bàbá òkè ní tẹ̀sí tí owó nìkan ní tẹ̀sí ni. ìbàbá ni òní gbé ọ̀hún ọ̀hún ti dé ọ̀hún ti dé. bẹ́ẹ̀ sì ni èyí tí ìgbà ẹ̀ sì sára ní wá gbọ́fẹ́ gbọ́fẹ́ ń tà ní a ní ọ̀dá o a sì ní kéèyàn ní ọ̀dá a máa ń sọ̀rọ̀ nípa ọ̀la títàlíkà náà ni àlejò wa fún ọ ní àwọn àdùkárò yìí ó ní ọmọ sí wọn tó bá ti ń sin wọn sọ́dà kọ̀ ni ànábì ìgbà débi pé kódà ìbá sùnmọ́ sínú àwọn obìnrin náà ẹ sáà kọ́ ni àwọn olóògbé ayẹyẹ náà ó ti lọ láàrin oṣù mẹ́ta kò rí àwọn rẹ̀ mú àwọn tálíkà ìbọn ìjòkó lé náà ni fáti ìjòkó lé tíwájú àríyànjú ayé náà àrùmọ̀lé náà ni anábìlẹ̀ ilé yìí náà ọmọ bá sàrà bẹ́ẹ̀ èyí sàrà ni àwọn abẹ́rẹ́ ọ̀rẹ́ kiri à sàrà fún mi lẹ́yìn náà anábìlẹ̀ sàrà lòun náà náà dádùn. anábìlẹ̀ wa gbé òkú nígbà náà anábìlẹ̀ wa gbé fẹ̀kẹ́ kalẹ̀ sáǹkó ní kọ́rìndà anábìlẹ̀ ni à. tó bá yẹ kí kí ni wọ́n ṣe fún yín wọ́n ní wọ́n ṣe fún yín a jẹ́ pé bí ìbá láǹfààní àti ìṣe ọlọ́run tí ò bá tẹ̀ ẹ́ bí ìṣòro bá lára mi kókò tẹ̀ lákòókò ní ti ìlú yìí ò mú yàn tó yàn mú kí àwọn mẹ́rin àti ìṣẹ̀lẹ̀ ń jẹ́ tó yàn mú kí ebi òru bẹ́ẹ̀. sọ́rí ọ̀tọ̀ ọ̀mú ọ̀ọ́mọ gbaradá fún ọ̀mú kí bó ti jẹ́ pé ẹni tí wọ́n ń pẹ́ kí ni ń àìmú rẹ̀ ò ní ìgbádá ni ọ̀nà tá a fi dáradá pọ̀ pé èèyàn mú tí ò gbàradá bẹ́ẹ̀ náà ni zùnà títẹ ẹni tí ń ṣe zùnà ló gba ẹ̀fẹ́ rẹ̀ ẹni tó láǹfààní àti ìṣe wọn ó mú yẹn títí lọ nàìjíríà kó bá tó máa rẹ́pù ó sì jọ ọdún ó ti wọ eighteen years kò sí kókè jọba ìjọba bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ní wọlé náà ni bẹ́ẹ̀ náà ni ó ti tán. ẹni tó wá láǹfààní àti ṣe zìnà tí ò wá ṣe òun ló nà gbalada. so ọ̀rọ̀ àtùkù bá ń sọ. àwọn àwọn olówó náà wá gbọ́ ní tádẹ́gbù fáwọn tálíkà yìí wọ́n kò sí kírísì nínú Islam. báwọn náà ti gbọ́ náà sọ ti fi ọ̀gbọ́n tánàbí sọ ọ̀gbọ́n tánàbí sọ kò sí sẹ́kù láti inú Islam o. àwọn olówó náà bá gbọ́ àwọn oníwọ̀n náà gbọ́ kí làwọn náà ṣe àwọn náà bá ń ṣe ah, ah. àwọn náà bá tó ń ṣe kí àlẹ́bí kan uh, tálíkà ibi mo ti lọ nìyẹn ẹni tọ́lọ̀ bá fún lẹ́sìn tó fún wá fún ẹ̀kún ọlọ́run sànú rẹ̀ ẹni tọ́lọ̀ fún ní ẹ̀sìn tó fún ẹ̀kún ọlọ́run sànú rẹ̀ ẹ̀ẹ́dẹ́ dáná. àwọn sàádùn àwọn tálíkà wọ́n fún wọn lọ bá ànábì àti àtọ́ fún wa àwọn olówó náà ti ń ṣe é. ìdúgba yìí láti pé kò sí àdúrà kankan ní Al-Qur'an Karim ọlọ́run òsì yàdúrà àdúrà kásá lòún mọ̀ yìí kó máa tètè lò lọ kò sí iṣẹ́ ní iṣẹ́ ló kò sẹ́ kò sí ní gbọ́dọ̀ lábà ànábì fẹ́ràn sáré ó fẹ́ràn àlùmọ̀ rẹ̀ púpọ̀ ó sì láàánú wọn. tó yẹ pé ń bẹ ní níjọ́ ànágbé náà ọ̀dà àwọn lè tẹ̀ lójú àwọn lè tẹ̀ fẹ́ ṣe dáadáa ọ̀dà ẹ̀yìn ẹ̀gbẹ́ ló yẹ máa fà á ẹ̀yìn ẹ̀gbẹ́ ló yẹ máa fà á ẹ̀gbẹ́ sálẹ̀ mi fẹ́ lọ́nà. dhalika fadlullah yu'tihi man yasha kọ́lá ọlọ́ọ̀nù ìtura wo ni máa ń dá sallallahu alayhi wa sallam àti ńlá ńlá yóò ní ìwọ náà pẹ́ kọ́ yọ̀ǹda mi ní kọ́ yọ̀ǹda mi kí n tẹ̀ ló kò sẹ́pọ̀sì láyé àsọ̀dàkọ̀ sàrà nìsí. nítorí léwu àwọn olówó nù báwo ṣe lu àsìkò wọn àwọn tí ò ní ẹ̀yà mìíràn ti wọn o ìwọ tí wọn náà ti dolówó wọn kàn fún ọ ní láńgbà wọn kan lọ ẹ̀ àwọn tí wọn náà rí láńgbà lọ nìyẹn máa sàánú àwọn náà kọ́lọ̀ ló máa sàánú ìwọ náà. náà bákan náà àsìkò ó pàtàkì. yàtọ̀ fẹ́ni tó lọ́wọ́ nígbà tí kúta ti dé gbogbo aláàmọ̀ pàtàkì àsìkò wa. gbogbo wa láàmà pàtàkì àti wa tó àsìkò yóò tó wéèsì. olùwà sọ́nà al-Qur'an al-Karim olùwà ní hatta idha jahadakum al-mawt faqala rabbi irji'uni la'ala a'malu salihan fima taraktu. olùwà ní. hatta ìdájá àhádà kọ́mọ́lmọ́ọ̀ títí tí ikú tí ó wá dé bá ẹnì kọ̀ọ̀kan yín. Bíkú bá wá dé kọ́lá rọ bí nígbà tí kú dé tó bá mọ́ mi yẹ̀ ní wàá ní ọlọ́run mi ò òrùjẹ̀rún mi. Bẹ́ẹ̀ wò mí padà sílé ayé. Yàrá àmàlú sọ̀lẹ̀ ha. فيما تركتم dáadáa tá à ń kúrò sí láti gbé ìbálòpọ̀ wá sí ọ̀sẹ̀ àbẹ̀rẹ̀ ìwọ ọ̀nà dàkún yóò padà bóyá mo tẹ̀ lórí dáadáa díẹ̀ tó kún tèmi. kò sí bọ́sí lè ṣiṣẹ́ tó ọ̀ ṣiṣẹ́ táwọn kan ọmọ bí mo bá ti ṣe. òun ló fi jẹ́ pé àníbi sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wà sàlẹ̀. nàtàlọ́ ọba sọ pé látàkàbá ń lè bí ìnà kùtì yìí. في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون علم وصل يا يعني قال صحيح مسلم àwọn tó lọ máa bá wíwá ni àwọn almujahidun àwọn tí wọn kú tó gbogbo ẹ ìṣẹ̀lẹ̀ àti lágbára gbòmù bí ẹ kú sójú ogun ẹsẹ àwọn tó bá kú sójú ogun ẹsẹ àwọn ò ní sùúrù kan tó wọn sọ wájú Ọlọ́run wọn ò ní ìbéèrè kan tí wọ́n bí wọn kí ló bá ṣe léyìí ọ̀sìn ti léyìí àfi ẹ̀sìn ẹlẹ́kọ̀ọ́ nìkan ló kù. àmọ́ tí ń bẹ láàrin àwọn aṣọ náà bá ọlọ́run kò fún wọn ẹni bá fún gbogbo wọn ò ní tó ìyàwó wọn ò sì ní béèrè lọ́wọ́ wọn ò ní béèrè lọ́wọ́ wọn tó wà lẹ́yìn náà àmọ́ tó lè sọ wọ́n dẹni tí wọ́n béèrè lọ́wọ́ wọn tó lè sọ wọ́n béèrè ìyà ẹ̀sìn ẹlẹ́kọ̀ọ́ àmọ́ tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́ ọlọ́gbàgbọ́ rẹ̀ fún wa àwọn àgbàgbọ́ ojú ogun àwọn láyà yìí wá ń sọ̀kalẹ̀ fún ọlọ́run wọn máa bẹ́ẹ̀ lọ́wọ́ wọn gbọ́nà pé ọlọ́run á fi ẹ̀mí wọn yóò fi sínú ẹ̀yẹ àwọn ẹ̀yẹ ọlọ́run á fún ọgbà àlùjẹ́ náà mọ̀ káàkiri àwọn ọmọ ọmọdé wa máa rí fílì àlùjẹ́ náà ìgbádùn rẹ̀ tó kí ẹ̀mí wọn ń bẹ́nu àwọn ẹyẹ yẹn ibi tí ara wọn bá wá wà àwọn ọmọ ọdún kìnìyẹn ọlọ́run máa bí wọn pé kí lè fẹ́ kí n sekúnrin kí lè tó fẹ́ wọn wà ní àwọn òfin kankan mọ́ kọ́ mi yẹn ti ní kára wọn tó àti tó lè tó nìyẹn wà kí gbádùn ọlọ́run ti tó aláwọ̀ tó mọ̀ kí nǹkan máa tó yàn láyé. bọ́lá yín gbọ́dọ̀ lọ́wọ́ bá ti gbogbo dáńgọ́dọ́ fi gbogbo nìkan wá tó bá Dangote tó ń lọ pé àtàwọn kan tó ń bẹ ní wọn Dangote àná mi ní kò sí tọ́lé tọ́lé yẹn ìpè ní alihakumata káàbọ̀ kàtà góòlù tó wọn kàn ọ̀bẹ̀ wa. sọ àmàlì kìámà bí ìdáhùn yẹn ti tó bá ṣe ní kàràwọ̀ tó a ọlọ́run máa ń béèrè lọ́wọ́ pé kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ àkùgbà tí dàmú wa pọ̀ ọ̀dà kẹta àbí ẹ ẹ̀rọ kò sí ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà wọlé fún yà ẹ́ kò sí ọba tó tó ní sunday lọ́rùn wọn á bẹ́ẹ̀ nìkan lọ́dọ̀ ọlọ́run tẹ́lá dáa padà sí ayé àwọn àsìkò wa tá a lò tá a fi gba ogun báyìí a tún lọ tún ogun dà ó wà bí hadith mi dára padà sílé ayé ká lọ sí láhùláhà illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu kọ́wọ́ ẹlẹ́ẹ̀kọ́ lè fi káṣẹ́ ẹ̀kọ́ kẹ́kọ́ fún apápadà ẹ wà àsìkò táàbì sọ̀rọ̀ kan. wọ́n ní aṣọ mẹ́wàá wọ́n ní aṣọ bọ́ọ̀lù lójúmọ́ ọ̀bá ti ṣe bọ́ọ̀lù sí mẹ́wàá mẹ́wàá ni wọ́n ṣe láàárọ̀ yìí ó ti fèsì. ó ti mọ́tò pàtó rẹ sí lónìí. wọ́n á bèrè ọ̀rọ̀ pé dára padà sí láyé ká lọ tó gbòǹjà ẹgbà tó rọ́bà lùkàkì jagun kọ́ wa fún wa pa kí àǹfààní táwọn orí ìkùnlé lékún nípa àwọn bẹ̀rẹ̀ nìyí ẹ̀kọ́ tó lọ sọ fún ọjọ́ náà ọ̀dà kàlà ní ìgbà tí dé yàrá kí padà mọ́ àti kò sákúdà nípa àti pé ìròyìn lè kú kó padà mọ́nu bíkọ́ pẹ́pẹ́ yẹn lè kú tó padà àwọn tó máa ń fa ọlọ́run náà ní bẹ́ẹ̀ pé kí lè fẹ́ àbí ó sì tẹnu kí lè fẹ́ kí lè fẹ́ kí lè fẹ́ fa ó dáadáa padà sáyé bẹ́ẹ̀ bá ti lọ́ ti lọ lọ́nu máa ń má tàbá kọ́dún kọ́ mọ́tì o a má tó bẹ́ẹ̀ bá ti kú àlìkí àmàtì ẹ̀ ti tó náà nìyẹn jọ̀mọ́ àsìkò wa ìlànà àtọ́pa rẹ̀ yìí ẹgbẹ́ ká lu àsìkò wa dáadáa. kó tó di pé kú dé ká máa béèrè pé dàgbàlá fáyé. látọ̀dọ̀ fáwọn abdullahi bin abbas ọdún aláwọ̀ tó làánì àbàdé fi bukhari. àlùmọ́ bukhari gba hadith náà wá kí ló abúlé sọ kó lọ nàbí ní ni'matan magbúnù fíhì mọ́ kẹfìrún nínà náà ìdíra tó lọ́mọ ṣe fún yàn pọ̀ àmọ́ ànábì ní àwọn méjì kan ń bẹ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó rí wọn ò mọ wọn ò lákàtí náà dára lójú ọgbọ̀rọ̀ èèyàn ni wọ́n gbé lẹ́yìn wọn nínú orí ìrànlọ́wọ́ ìpín òǹkàtà ńlá ńlá ni. àwọn ìwé ni wọ́n bí àǹfààní. tòun wọ́n lè yàn án rí pé ó gbàgbọ́ bá ṣe é fún òmìnira ọlọ́run tó fi ọlọ́run sàpàdé fún un. àwọn ìwé wò sáǹfààní lórí tọ́lọ́ ti fún mi. ìjìnlá lélẹ́yìn ẹni tó gbúmọ̀ kí ló kù ìjìnlá ni ẹni tó gbúmọ̀ kí ló kù kó ló bẹ̀rẹ̀ ni àmọ́ àwọn méjì kan máa ń bẹ ìdẹ̀ra náà ni àmọ́ àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ìdẹ̀ra bóyá kò ní kò tàbá ní. kí ló ń pè é ànábi àṣehàtó wọn sọ̀rọ̀ àṣehàtó kí ìhun ńlá láti àkóra yìí torí ńlá ni. àmọ́ àwọn èèyàn máa òun náà ti jẹ́ pé jọ́ tí yorùbá ńlá láàfíà kò sí tó lè àlàáfíà ló máa bẹ̀rẹ̀ àdúrà kan ló kò máa ṣe ní oúnjẹ rẹ̀ wọ́n ní ọjọ́ kò rí yẹn mọ́ ibi tó fẹ́ lọ kò rí bi lọ́mọ́ ẹja lo àsìkò wa dáadáa tá a ráyè kó tó dùkọ́ àní ráyè máa o. anabi sallallahu alayhi wa anabi encourage wa ká máa ṣe dáadáa nígbà tá a ráyè anabi sallallahu alayhi wa ó ní àwọn kan bẹ́ẹ̀. iṣẹ́ tó bá ṣe nígbà tán bá ráyè àgbàtán lálàáfíà àwọn dáadáa tán máa ń ṣe nígbà tán wọ́n ráyè àti ìgbàtán lálàáfíà. tí wọn ò bá padà ráyè mọ́ àìráyè wọn ni òjé kan rí dáadáa ṣe mọ́ àìlálàáfíà wọn ni òjé kí wọ́n rí dáadáa ṣe mọ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní kíkì kan bá ti tó ẹ máa ń ṣe wọn dáadáa yẹn a máa fún wọn lára pé wọ́n ti dáadáa wọn. kò yí ọ ìgbà tó ráyè oṣù lálàáfíà wọ́n máa ń ṣe dùn ha nàfìlà kan náà kò bẹ́ẹ̀. ìgbà ráyè oṣù lálàáfíà wọ́n tún gbọ́rọ̀ náà nípa wá gbọ́ yìí. àwọn àtùkù wá dé ọ̀wá aráyò mọ́ bóyá bí iṣẹ́ kan gbé fún ọ ó ti pé àsìkò tó máa ń gbọ́rọ̀ lọ́n gan-an wọ́n kò sì bẹ́ẹ̀ síbẹ̀ irúgbọ́ sunday yìí nìkan lọ́mọ wa ló jẹ́ ọ̀sán lè fi jẹ́lẹ̀ kọlọ́fẹ́ lọ́gbọ́ wà sí wọ́n ti tán lónìí. àbí àìlálà àti òjò ọwọ́ ọmọ ṣùkú náà báyìí tó bá di ọjọ́ sunday òní tí wọ́n máa ń wá sálùkọ̀ tó fi ń gbọ́rọ̀ lọ́wọ́ bá láyé gbígbọ́ wá sí nǹkan míì wọ́n ẹ̀fọn ní agbọ́rọ̀ náà tó ń kókò láyè mọ́lẹ̀ tó bá láyè yóò wà á. ẹ̀fọn ládá tó gbọ́rọ̀ náà kò lálàáfíà ní òjò wá tó bá lálàáfíà yóò wà. àsìkò wa àti àlàáfíà wa ẹ jẹ́ ká lò dáadáa. sábà ní àwọn táàtètè dé níta bá dé yà yín àkàmúlì jàǹdà yìí ọ̀rọ̀ bá a ti sòkò mùsùlùmí la bá dé yà pé bóò lásòkò mùsùlùmí àti wá sọ̀rọ̀ tó pọ̀ pọ̀. àmọ́ kí la wá kí ló àgbà tá à ń sọ̀rọ̀ wá àti sòkò mùsùlùmí kí wá ń ti kì í ta bá lẹ́nu wáyé ẹ̀ àti sọ̀rọ̀ púpọ̀ ni aláwọ̀ àfà ẹ máa fẹ́ sọ̀rọ̀ nípa àkàmù ìjànà yẹn àwọn àmì àgbè ọ̀rọ̀ nì wọn ní pé lọ́rọ̀ pé òkútukú ẹlọ sí wọn á gbé níbi halatomod nígbà tí òkú yìí tó rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó rẹ̀ nígbà tó rẹ̀ ló yẹ ká ṣe fún un àwọn tá a jẹ́ ọmọ ìyá rẹ̀ nọ́ọ̀sì kí ló yẹ kó lóun ṣe tí òfin ní gorí ibùkù. àwọn míì náà wà bá àwọn agbó láti pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àkàmù ìgbàlá yẹn wọ́n agbó láti pé rà. ìgbà tí ọtí kò sì dé tó ń lọ bọ́ọ̀ lè tó lè gbẹ́sẹ̀ kọ́ títí àkókò kò ń lọ kára gbé láti ipò pẹ́ẹ́sàn fún ikú látìmọ̀ aṣọ àárẹ̀ agbọ̀ títí àkókò nínú tá lè fi pìtẹ́ fún ikú kalẹ̀ ìtìnáàmù àwòkọ́ọ̀t wal ahwal bí àmàlì sọ̀lẹ̀ àwọn àsìkò wa tá a ní àtàwọn àsìkò kankan tá a ní ká fi rọ̀ ká fi ṣiṣẹ́ dáadáa àwọn àṣìkò tá a ní ká fi ṣiṣẹ́ dáadáa torí pé olúwa ní wàmọ́ kọ́lá fún ìdílé náà ẹ̀sán ìlẹ̀lẹ̀ àbùdó òun ò dárí jẹ̀lú àtàwọn èèyàn lásán kí wọ́n sùn wọn ni níta wá ti láyé lẹ́sìn á sì lo twenty four hours ní every day ẹ dákun twenty four hours náà ọlọ́sílẹ̀ olùmíkáwá sí nǹkan ní ẹ̀sìn níkáwá sí. bóyá pé òun nìkan lára wa kí air ten dá èkí nìkan kò ju wákàtí lọ wákàtí kan ní. twenty two lókun gan ó ṣòfò ní o ọ̀nà tí ò ti ní ṣòfò lásán fún wa yìí. ẹja ló àsìkò wa làwa gbé lórí àwọn tí wọ́n lówó àwọn tí wọ́n lówó náà <laughs> lu àsìkò dáadáa owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ náà wọ́n sọ wípé bí ọba ti lè da bí ọba ti lè sọdá pẹ́rẹ́ sálẹ̀ kìámà yóò kiri àti yìí fún ọmọ bẹ́ẹ̀ wípé ẹ̀rọ ọlọ́run dáhùn padà ná sẹ́pọ̀ sọ́dá ẹ̀rọ sàrà. àwọn sáré ànábi sọ̀sán náà gbogbo ọ̀nà náà fi jù wá lọ. irú àwọn wà ń tà sí fúnra lẹ́nu pé náwó ẹ̀kọ́ gbẹ̀ àwọn sáré tó bá gbọ́ owó ẹ̀kọ́ làwọn lẹ́yìn mọ́kọ́ àwọn obìnrin alábì kó wà síbi kan níbi ní ẹ̀ma sàrà o ẹ̀ma tó àforíjì o nǹkan tó ń lòlù tọ́sí yọ náà ẹ̀ tó àforíjì o ẹ̀ ti sàrà o púpọ̀ ìyẹn pọ̀ ní iná àwọn obìnrin jọ náà àwọn òmù tó ra àtijọ́ àti àforíjì tọkọ mú sàrà náà kálukú wọn ìtòkèrè fẹ́ràn jù láyé olùsọ gbogbo dábì sọ̀sọ́ lọ sí ẹ̀dì ìjọ náà bàbá mi tó àti fún wọn ẹni tó mú sóòlì rẹ̀ wọ́n ti ń jọ wọn nàbì bàbá mi sàrà ẹ̀ lọ́gbọ̀ọ́ bò tí kálukú fi mọ́ra ọbọ̀n ọ̀fẹ́ yẹn ni. wọ́n ti pé alẹ́ ní tààrà alẹ́ ní àṣẹ yìí babaláde ó tà délé ló ń kọ́. ṣùgbọ́n gbogbo ọdún kan àti pé wá abẹ́ wọn tó bí ọ̀fẹ́ ikú. lápòyàwó jẹ̀mọ́ nípa ọ̀rọ̀ àsìkò pẹ̀lú ikú ó ti gbé ní àti pé àlùmọ́ ìyá sí ìlànà ìbùdó ìhà. ikú òjijì ni wọ́n bá yàn. Ànábì sallallahu alaihi wasallam máa fi ìfújìnà rahmatun lil mu'min. Ikú òjijì eré inú gbé fún mùsùlùmí. Tó kílọ̀bà òun ti pèsè àkàlẹ̀. Òun ò kówó sílé kó láwọn tó bùkátà tó mọ̀kùn wọn. Ètò ẹ̀kọ́ nínú owó rẹ̀ nígbà tó ti bísíǹnẹ́sì ló ti yọ kalẹ̀. Ọ̀nà nu jẹ̀mọ́ àtàwọn sọ̀rọ̀ tó bá ti jèrè máa yọ àpótí pé eléyìí ní lọ́bí owó sẹ́ẹ̀lì tó fi sòwò rí eléyìí lóye ká ìjọ ṣe wá eléyìí ṣáàdì sí láì sí ní jẹ́mọ̀ ọ̀sán tó máa yọ nígbà tó jèrè ten thousand naira àti wá yọ wàásù nínú kóló kan ó yọ ọ́ la ọ̀gẹ̀ ten thousand naira yọ fifty naira síbi kan sàrà àmì tọ́lọ́nù níjọ́ tó o bá ti ń tajà tó ń di òun náà sọ́gbà tó bá pọ̀ ọwọ́ à ń pèlú ẹjọ́ ọ̀hún ti lẹ́jọ́ àwọn kan wá kọjá wọn sáà sọ́ọ́ náà ọmọ wa ní bẹ́lẹ́ síìtù àwọn ọ̀sìn tó kó lọ ọgbẹ́ mọ́lẹ̀ ẹgbà. mùsùlùmí ti ń kú tiẹ̀ ó ní ikú òjijì ló ti jẹ́ rámọ̀ fún mùsùlùmí kéwọ́n tẹ̀ máa ń sọ kéwọ́n bàlàbàlàbà ó ti kùtì àkálẹ̀ èyí tó lówó ti fowó kùtì àkálẹ̀ èyí tó lówó àti àkọ́yọ̀ àkálẹ̀ àmọ́ ànábì ní eré igbó òkú ló jẹ́ fún káfíìrì àti mùnáfìkì gbogbo bí sínú ìlú náà wà ó gbọ́dọ̀ máa wọ pé gbọ́n ó tọ́jú nù. ibi tí a máa bẹ̀rù kú dára máa ṣiṣẹ́ tálàsìkò adétọ́ ẹnu àsìkò tí mo náà rí báyà kò ní ju àsìkò tí mo yà yín lọ lọ. ọlọ́run ti máa ń ṣe é fáwọn míì ara pàtí ń sọwọ́ àti lọ́wọ́ fún gbogbo àwọn èèyàn báyìí tí ń ṣiṣẹ́ ń sọ ọ́ lọ́wọ́ ibi tí tó ń sọwọ́ àti òun ló fà yín lẹ̀ sí. ẹ dákun ó rẹ̀ tí báyìí ń sọ̀rọ̀ náà lọ́wọ́ ìfàyè lẹ̀. ìfàyè lẹ̀ wọ́n rọ̀ pé at any time ọ̀rọ̀ àmì ọ̀kadà ń travel ni àwọn ọlọ́bíṣẹ́ ni ọmọ ìwọlé mọ́lẹ́dẹ̀dẹ̀ṣẹ́ o ọ̀kadà lè sọ́sẹ́ ní àdàgbé. ìkànnì àwọn ọmọ ìyá wa ń jẹ́ kan ní travel ayé lọ sí lọ́kọ́mọ́kéwú ní gbẹ́sẹ̀ mẹ́ọ̀ ó sì gun ọ̀kadà ní ọkùnrin olóyà yìí ó sì débi tírélì ọlọ́kadà òun sọ ní fún òun lókun ní ní kìnìún ẹ̀yìn wá kí wọ́n ní tó lọ́wọ́ kókò bàlájẹ́ ìdíje fún tíwájú. èyí tí wọ́n máa ń lò ní ìdíje tírélì ló kó sí lẹ́nu láàrin tó lọ tọmọ ń kéwú kó lé gbogbo táwọn sọ̀rọ̀ tó ṣe gbà wọ́n pẹ̀lú pọ́sí. ọmọ kan náà ládùúgbò yìí náà ni níbi lẹ́sẹ̀ gáàjì fáńbẹ́ọ̀ kápẹ́ńtà ni ó fẹ́ eré náà ó ti kópi ọ̀tọ́pù àjàgbó kí ní báwo ti kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ fẹ́lẹ́sì ó sì fàpàrà sẹ́yìn báyìí ó dé méjì dédé ni láàrin ká lọ gbèsè ká dé mú o èyí tàwa fojú rí nù kí kò ṣe kí kò ní ìtẹ́lẹ́sì náà wàkàíyà ọkùnrin àdúgbò yìí. kò tó tó tó tó wà náà pé wọ́n náà bọ́ọ̀ ti wá yà yín ọ̀ lè jáde tí kò dé. ẹnìkan ní kọ̀ọ̀kan tó yọ kan kọ̀ọ̀tà ń sọ̀rọ̀ pa àsìkò náà ni pé àsìkò ní gbogbo gbogbo náà pété àkọ́kọ́ àsìkò ní kú. àwọn bíríkì la ní wọ́n ń bẹ́ nìkan kọ́lé ni ibi tí wọ́n ń kọ́lé o ibi tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí bẹ́kẹ̀lì ni ibẹ̀ ló máa ń kọ́ àwọn aṣọ wọn sí níjọ́ tó ń parí iṣẹ́ pátápátá wọn á lọ kálukú lọ kásọ rẹ̀ ọkùnrin tó jáde ẹnì kan wá ń bẹ ó wá ní aṣọ kan tí wọn bísí kòtò ní ìdí òkúta báyìí lẹ́yìn bá ìrírí zùzù ká ó wá gbàgbé ìfàlẹ́ bẹ́kẹ̀lì ó wá padà lọ mú un ìdádúgbò nìkan ló fẹ́ kúnjọ́ náà àwọn ètò ṣùgbọ́n ibi tí bá wà wọ́n fi bọ́ tuntun lẹ́nu. ṣùgbọ́n ló fi jẹ́ pé ẹ̀mí rẹ àwọn àsìkò rẹ ọ̀ọ́tún ní oṣù lòkulò ẹgbẹ́ máa ń rántí àsìkò nì kọ́ ọ̀bẹ ẹgbẹ́ máa ń lọ́wọ́ bí hàmì yìí sọ̀rọ̀ àbí èyí máa ń sọ̀rọ̀ ooo máa ń sọ̀rọ̀ burúkú lẹ́nu sọ̀rọ̀ àbí hàmì yìí sọ̀rọ̀ pé àwọn díkìrì tí omi dìgbò ìgbàwó láti ẹnu lómi láti sọ̀rọ̀ àbí hàmì yìí sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ fún màsí àbódó kan tẹ́ pé wọ́n bèrè sàdákà kó tó fẹ́ sí tẹ́lẹ̀ ọgbẹ̀gbẹ̀ lọ́sí dáadáa ti ń ṣe tó mú mi tán sí àyè àwọn bí ìbá ti ń ròyìn kò rí dáadáa ṣe. abẹ́lẹ́ balẹ̀ fi ọlá gbogbo pàtíkù bá débẹ̀ ní kọ̀ọ̀kan wa nígbà tó bá wa lórí dáadáa ọlọ́run àtàrí ìlànà ìta sọ yìí tí kò sáǹfà ní fún wa láìka ní الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت اتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته ẹ dákun ẹ ó rẹ ọmọ yàrá kan ó wà lọ́sítà ó yà kó tèmi tọ́ka ẹ lọ́wọ́ so wọ́n ní kó sọ pé sàfún ni ìkan àwọn sísá wà ni so wọ́n ló lè tó bí ọ̀rẹ́ thousand naira so ọ̀sítà ẹ lọ́wọ́ ẹ dákun ti àbá rí ẹ kí a fi ràn lọ́wọ́ ọ̀la kọ́lọ́kọ́ bá ti àlékún aláfíà fún un ní alhamdulillah. ìyàwó àtàwọn ní ìbéèrè number one two three four now five now huh? yeah. jẹ́ aláǹfààní. ìgbésẹ̀ wa bẹ̀rù ni pé wọ́n ní lọ́rin àmọ́lúmi tí wọ́n fi wọn lọ́kọ́ wọ́n wà ní àwọn ilé ọkọ ní kákóbì wá tí wọ́n á fún wọn lóbì wọ́n á pín obì òun ní wọ́n á pín sí gbogbo tí wọ́n lẹ́gùn sí. ó lè jẹ́ fún àwọn mí fámìlì méjì ni wọ́n wọ́n lè fún wọn lóbì wọn kan fámìlì méjì ni wọ́n sọ̀rọ̀ àwọn méjì yìí náà ìkọ̀kan àwọn ẹ̀kọ́ ẹ̀rọ kan kọ̀ọ̀kan lè tó dún fún ara tẹ̀ ìgbà tí ìgbà tí ìgbà tí àwọn mẹ́rin aláwọ̀ yá tirẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bìyìn tó lẹ́sàgbọ̀ lẹ́tọ̀ fẹ́rí gbèsè gbogbo nǹkan láàmú sáré kàn jẹ́nu pé àwọn ìfọlágbà náà bí hàn ìyẹn ẹ̀dùn bá bí bẹ́ẹ̀ bọ́lẹ̀ sùn bá yìí àkókò lókòó sí wàhálà wọ́n ń pè ní alọ́ọ̀fù àwọn àlàáda àwọn àlàáda kan àwọn àlàáda tí àwọn ẹ bá mọ kàtàkì ló fún wa ní kan ṣe pé pẹ̀lú ọ̀há sí ìyàwó àtìyàwó Islam ó máa encourage àlàáda náà tí Yorùbá ti ní ẹ̀bọ́n náà irú bẹ́ẹ̀ ṣe yín ti àwa ti béèrè rí pé kí ni ìtumọ̀ rẹ̀ pé ẹnìkan tó bù wá kọ́dà wọ́n ti rí ẹ̀dá ń gbà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìtàn ń gbà yìí ìtàn ń gbà ń pàmìlì kọ̀ọ̀kan máa yàtọ̀ wọ́n ní táwọn máa ń gbà pé èdè táwọn pé àwọn lẹ́bí sí àtàwọn gbogbo ẹbí wa gbogbo ẹbí wa náà àjù ogun náà lọ́wọ́ wa ní ọ̀gá tí ń bọ̀ wá ẹnu gbogbo ogun lọ́wọ́ àwọn gbogbo ẹbí wa náà àjù ìpìlẹ̀ márùn náà lọ wọn ẹnu ogun wa ìpìlẹ̀ márùn yìí náà wọn àpè ní mẹ́rin mẹ́rin ẹ̀fọ́ àwọn alájò lókè ẹ̀fọ́ àwọn alájò kálẹ̀ ẹgbẹ́ lọ sí olóoru àwọn kìnnìún bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ sí tóyì wọn àpọ̀ àwọn àti wọn bẹ́ẹ̀ àwọn náà tún wá pọ̀ káàkiri báwọn náà tún wá ní ẹ̀sùn tó sí. wọ́n ní náà fi tẹ̀lé pé ó gbà gẹ́gẹ́ bíi awareness pé lágbájá ti mú ọ̀pọ̀ wa kọ́dọ̀ ti gbàláǹsì ó burú máa wọn fi rántí. ẹ̀rọ ti sè ẹlẹ́kùn tó burú wọlé ẹ̀ ìmọ̀ǹdé náà fúnra tó láti lè gbọ́dọ̀ àgbẹ̀ kalẹ̀ fúnra kò sí tó burú mẹ́. àyàfi tó bá pé wọ́n gbé mọ́jẹ̀mú kan lórí tàpẹ́ bá mi wá nǹkan ní ìgbésẹ̀ tí mo ṣe ẹgbẹ́ ti di tí mo ṣe mo máa ṣe à àníyàwó mi bímọ àní ọjọ́ ìyàwó lè máa kọ̀ àmọ́ àgbàtà àbẹ̀lọ àwọn wọn lè dì nù náà ti ṣe eré ìkóṣù kan tó burú bẹ́ẹ̀ kò sí kan tó burú bẹ́ẹ̀ so Allah ta'ala so kò sí kan tó burú bẹ́ẹ̀. káárí lè máa bẹ̀rù pé owó ọmọ oṣù owó ọmọ oṣù owó ọmọ odò owó ọmọ ọkùnrin ilé owó ìwà ilé gbogbo ilé yìí àtàtì ndẹ́bi ìyàwó ni kò sí kan tó burú bẹ̀ kò sí kan tó burú bẹ̀ pé àwọn obìnrin owó tí wọ́n dà àwọn ọmọ ilé owó tí wọ́n dà àwọn ọgá owó tí wọ́n dà kò sí kan tó burú bẹ̀ aya tí mo sọ lẹ́ẹ̀kan náà tábà fi nǹkan mọ́jọ ìlú bí abẹ́ bá tábà ìyàwó ló kù àgbà lára yarí pàdé tán kọ́dà àwọn míì wọn máa bí ìyàwó bá tún máa gba abo ọmọ abo wúrẹ́ lé mi wọ́n gbà pé ẹ bá mú ẹ bá mú bíbọ̀ ẹ wá mú ẹran abo ẹmu lọ́wọ́ ẹran abo kí ló dé sílẹ̀ tó fi ṣe gbogbo ẹ̀ náà sàlàyé wọ́n ní àtúmọ̀ rẹ̀ pé àwọn wọ́n fún àfihàn fi empower obìnrin ni ẹ bá wọn yára jọ àwọn máa ń mójútó máa ń lé ni ẹyin sọ́tọ̀ lẹ́kọ̀ọ́ yọ àwọn máa ń mójútó máa ń lé ni wúrà ní ti yìí wọn ẹran olè ní ọmọ wa sìn kó mọ tọ́jú ẹran olè máa bímọ òun náà ti mú ọ̀nà sí gbogbo ogun wọlé fún náà nù àbá. ẹ̀fẹ́ ilé ìyá ìyẹn tó bàbá tó bí ọmọ ó sì ó sà níyà fámìlì lè ya ẹ̀yẹn mú yìí ọ̀rẹ́ fámìlì yaba ṣùgbọ́n lẹ́yìn kò sí ká gbogbo rẹ̀ àyà fífúnra fi mẹ́gbọ̀n mẹ́ta ti fúnra fúnra àwùjọ mẹ́rin ẹran ni bá ti ń bímọ bá ti ń lóyún ní ìyàwó lórí gbóngbóyún àyíká fúnra ní fún un nígbà tó ń sọ fáwọn èèyàn nígbà tí wọ́n á ní tiwọn lẹ̀ yìí ká aṣọ tó yanjú bẹ́ẹ̀ làwọn lúwẹ̀ náà ní tiwọn náà tó sì ní tiwọn sọ wọn sọgẹ́tì tiwọn náà àwọn tó ń gba súnmọ́ ní dáńgbà sọgẹ́tì sì so nígbà tó ń sọ fáwọn èèyàn ni pé ẹ̀dí ká máa ìbẹ̀kùn fún àwọn èèyàn kó fi jẹ́ pé àwọn ọkùnrin ló lè ṣe ìrúbi márì gẹ́gẹ́ bí sìn ní àwọn àwọn ilé ìlọrin lọ́rọ̀ ọdún díẹ̀ kí a ti kó ìlọrin fún àìsàn ìjọba sókè díẹ̀ báyìí iṣu àpò ráìsì àpò àpò ẹ máa ṣe bá a ti ní àwọn kẹtẹ máa ṣe àtayé ni àti nípa máa ṣàṣàyé tí ó bá ti tako Islam àmọ́ èyí tó bá ní ká ṣe ìjọkúnlẹ̀ ojú kí a máa ṣe ìdẹ̀kùn fún àwọn ọmọ náà. rúkún bó ti yù wọn náà gbọ́ orúkọ kan lánàá táwọn gbọ́ rí sẹ́yìn bí ọ̀rọ̀ kọ pàtàkì lọ́wọ́ tá a jẹ́ bọ́dà tá a jẹ́ oṣù náà ẹ jẹ́ ká máa try ká fẹ́ sọmọ lóko ẹ jẹ́ ká try láti wádìí rẹ̀ ká wádìí ká lọ bá àwọn àfa kí a fẹ́ sọmọ lóko báyìí ẹ̀yẹ́ kàn á kí okùn gara pẹ̀sítálì àwọn ọkọ̀ mímọ́ bá ti ní táwọn ajúbáyé dé a máa sọ di okọ̀ obìnrin so àwọn àti díẹ̀ díẹ̀ tó bá lọ́dọ̀ àbọ̀dà lọ́nà àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé àwọn ẹni sọ lónìí tó pé kìí sokò obìnrin tó sokò ọkùnrin ni kíkiri <laughs> àwọn alùpùpù lè sàlíyà rọ́bà lè sọ sàlíyà rí gẹ́gẹ́ bí so àwọn sọ àwọn alùpùpù náà àtàwọn jẹ́ náà rí di àpéyà àpéyà oṣù obìnrin ọkùnrin ni àpéyà ẹni ìyá umu àtìyà àtìyà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ kò obìnrin ló jẹ́ àtẹ́yà ó kọ ọkùnrin ní àtẹ́yà bíi kòdéyìfà ni bíi tọ́lá ni ẹ táwọn olóòjò kò bìnrin yìí níta rẹ̀ ní Hamza so níta rẹ̀ níwájú kò túmọ̀ pé so kò bìtà àwọn àwọn sálábù tó jẹ so ká máa wo ká máa sáré àwọn wájú kọ èyí táwọn ọ̀rọ̀ ló fún yìí ló <laughs> fún yìí ha ló fún yìí ha ni wọ́n ní àwọn àwọn àwọn àwọn ọkọ̀ mùsùlùmí kí ni tí mo bu mùsùlùmí ẹ̀ sẹ́ẹ̀rì mùsùlùmí kí ni kan bẹ́ẹ̀ mẹ́ta yẹn máa ń gbá àwọn àṣekà àwọn àṣekà bẹ́ẹ̀ mẹ́kọ tá à ń sọ lónìí àwọn tí wọ́n kọjá lọ wọ́n ti sára ṣe kan pẹ̀lú káà náà ṣe wọ̀ mọ́ àwọn tí wọ́n ti ṣe kọjá lọ àwọn ti wà irú àwọn àṣekà náà ṣe ni pé wọ́n ti gbìyànjú ìwà lọ àmọ́ wọ́n sàn láwọn àṣe ni irú àṣe wọn ni pé àwọn máa ń fi ọjọ́ àmì ẹ lọ owó kọ táwọn àwọn tó kọjá lọ àwọn àbá tó kọjá lọ ẹ lọ owó kọ tí wọ́n sọ. ẹ̀ẹ́dì tí ó kọ tó ṣe déédéé ìsìláàmù ni inú kọjá tó kọ ànábì ọlọ́run àbókọ ìyàwó ànábì ọlọ́run àbókọ ọlọ́run àbókọ àwọn sọ́ábà ẹ kálukọ́ lọ wádìí tí ẹ bá tó dédé mi yìí nìjọ o tó wá tó gbomi yìí náà tó tó kéré sí lọ́gbí orí tí ẹ bá tó kéré sí lọ́gbí orí ẹ tó tó lajú díẹ̀ díẹ̀ kò tó bá wà nǹkan kéré sí mi yìí irú àwọn alájú wa ní ti alájú tèmi gangan wọ́n jẹ́ ọ̀sán àbúrò wọn jẹ́ abdulkareem ṣẹ́gẹ́dì hìn àbátẹ̀mí ìlú adé ọmọ ó sì mí ní ali wọ́n sọ umar wọ́n sọ abdulsata wọ́n sọ maimuna wọ́n sọ sara ṣẹ́gẹ́dì wọ́n sọ kílódókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́ńtì ẹ bá lọ́wọ́ táwọn àbá yìí sọ yìí ẹ̀ ń sọ ní kó so kọ ọlọ́run àbúkọ ànábì ọlọ́run àbúkọ àwọn sọ̀hábà àbáwọn sàbíyàt so àwa ti wá títí àwọn àtìsá à ń ṣe ni pé àwọn àwọn ọba tó fẹ́ fọwọ́ sàádó awa àwọn àwọn pé ó kàn ẹ́ tó yí ti bá kan tó kọ́ mọ́ àgbà máa wá tún mọ́ káàkiri ìtumọ̀ ńgbà míì tó máa ń jẹ́ kéèyàn sokòtò irú bí fúlíhà níbi yìí fúlíhù bọ́ ẹ̀rọ ni wọ́n yà fúlíhà àwùláyíká ọmọ yìí mọ́kúnlẹ̀ rọ̀rọ̀ àwọn orílẹ̀ mùsùlùmí àpọ̀ ìsìláàmù ó dùkọ́rọ̀ jù wá ká máa jẹ́ orúkọ ẹ̀yìn àwọn ọkọ̀ tó wọ̀ sílẹ̀ pé ọ̀hún ní ààrẹ ní fìdídáwò táwa níjà mẹ́nà àwọn bàbá fìdídáwò sí ni wọn níjà náà wọ́n ní orúkọ ẹ̀yìn ni ẹ̀rọ kò tó bá da ẹ táwọn tàbí ti jẹ́ orúkọ tó dáa nù àwọn ọkọ̀ àwọn àmì ọlọ́ àwọn ọkọ̀ tó dá nìyẹn àwọn ọkọ̀ tí wọ́n jẹ́ lójú ànábì kánàbì òbí wọn olúwa nìyẹn so ká máa ó pé mo fẹ́ mọ̀ tún máa rẹ̀ bẹ́ẹ̀ sí kínní ó lè jẹ́ ká àwọn àṣìṣe ó bá ń sáré pọ̀ kò sílẹ̀ lọ́gbọ́n lé bí ọ̀ lé bí mọ́ ten thousand àbí ó bá sáwọn ẹ̀yìn náà bẹ́ẹ̀ thousand àwọn sàbí ànábì àfáwọn ẹbí ìpínlẹ̀ ìmọ̀lá ó láwọn sàbí ànábì ó ní gbogbo wọn tó hundred thousand láwọn sàbí ànábì ẹ máa tú ìfòkọ wọn ẹ máa tú ìfòkọ wọn ẹ máa tú ìfòkọ wọn so ẹlòmíràn sopọ̀ míì ẹ wá ẹ máa kí irú òun ilé ìkọ́ lọ mú kò tán kò tán nígbà wàá tẹ̀síra wọn wàá lẹ́la ẹ̀ làá ń rí la nígbà wàá bá dé bẹ́ẹ̀ so nínú àwọn àṣetó wà mẹ́rin pé àwọn èèyàn fún wọn nínú àwọn àṣetó káwọn tó so lónìí bàtà àti ìlàjì tán káàkiri àǹfààní yìí àwọn àwọn àwọn tó wà ń ṣe àwọn àṣetó kan àṣetó wájú àwọn tàná lọ àti tàwọn tàmí ọ̀sọ̀ fún yóò lè àti tí wọ́n sọ ni pé wọ́n máa ń wo kọ wọ́n máa ń wo ọjọ́ but àti tí wọ́n ti ju wọn lọ lọ́fẹ̀ jẹ́ àwọn aláǹfààní ju wọn lọ àti bóyá àti tí wọ́n àwọn àpò ó kọ sí ìfún wa mm wọ́n máa jẹ́ bàbá mm mi wọ́n máa dàmú ara rẹ̀ ó gbé kọmọ ẹ̀ láyé àtọkùn àtọbìnrin níbi náà bẹ̀rẹ̀ wọn. ìyá ẹgbẹ́ bá wà tó bá wà tàwọn kan àwọn ènìyàn tó ti òrí náà ó sì tó kú lọ sí i ó máa wá tọ̀ mímu ló kúkú bá yọ ògùn láwá wíńdì mímu mímu ó lè mímu òmónú ó lè mímu òmónú òmónú ló àgbàdo ayé mẹ́mónú ànímọ̀ òmónú. sọ̀rọ̀ tó dé pé mùsùlùmí nǹkan tó dáa ni mùsùlùmí hà nǹkan tó dáa ni nítorí òfin sọ kọ ni gẹ́gẹ́ bí tábàlà àwọn tó jẹ eré náà sálà ó dáa kí ẹ̀kọ́ náà sálà nǹkan ó kọ yẹn ó súnmọ́ kó jókòó ẹ̀yìn ààrẹ tó jókòó ẹ̀yìn rí dáná bíi mú kókó má jẹ tẹ́lẹ̀dì ó sì ń jẹ ẹni àlébù ló pẹ́tọ́ ń jẹ́ ló pẹ́ yìí ni àlébù ló sì ń jẹ fún olùkọ́ jẹ́ ọ̀tún yẹn mọ́ tó bá nídìí yìí so ìyìn máa ká lọ wádìí bẹ́ẹ̀ sọ́kọ̀ sọ́kọ̀ àwọn sálàfù ni sọ́kọ̀ àwọn sálàfù ni náà. nọ́mbà ẹjẹ ń parí nọ́mbà náà ẹ̀rọ àwọn tó ń gbọ́dọ̀ nọ́mbà tírì àlébù kàlà nọ́mbà a lórí àbí fáìfù bò fọ́ọ̀nù náà ni àbáyọ̀ ló fọ́ọ̀ ok ọ̀ya. Oh, yeah. wọ́n ní kí ìdájọ́ obìnrin kí ẹ pé tọ́fẹ́ kírun nìkan wọ́n múra bí wọ́n ti ní kóbìnrin mùsùlùmí múra tó bá fẹ́ jáde síta ajáde ló ti wù ú ó bẹ́ta àwọn kan ó bẹ́ta àwọn kan by far nítorí pé obìnrin ti múra bí Islam ti ní amúra pàtó ẹ kírun ọ̀nà tó lè fi nírun nu orí yóò bu ẹsẹ̀ rẹ̀ gbogbo obìnrin tí bá ń kíyàn tó bẹ jẹrẹ ó ṣòfò eléyìí ń fẹ́ protect ìrun rẹ ni àlìkàn ló fẹ́ gẹ́gẹ́ bí ṣe náà tí wọ́n protect ìrun náà kò fẹ́ wọná ní àdú <laughs> nínú tí ó fi protect òfin ní wọná òun ni tí wọ́n tún jáde lọ síta náà bó ṣe kírun bẹ́ẹ̀ náà kó jáde síta nígbà tó kò fẹ́ wọná ló fi kírun kò fẹ́ wọn ló fi kírun bọ́lọ̀ sí ni kó kírun sọ́dọ̀ bìbí àwọn kan bẹ gbígbé kírun wọ́ọ̀rì bọ̀tọ́ bá ti sàánú òun pé ń kírun pé ń dírẹ́tì báyìí ń fi kírun ní ìtorí pé òpin òun bá tu bẹ́ẹ̀ òun ò ní ní o àdìkádò òfin bá fún dẹ́bílíkì wọ́n wà pé bọ́ọ̀ ti ń jáde lọ náà tó wọn ò gbé ẹ̀tẹ̀ ní mọ̀já sí fún un ọlọ́run sì lè fi eléyìí náà kó fi kú un náà so ìsìnkẹ́ ìsìlámù gẹ́gẹ́ bí sàṣọ́lẹ̀ kan pé ọ̀gá ìjọba wàá ní ìbúlẹ̀ ọ̀rọ̀ bì fún wa á sì mú làwọn àwọn tá a jẹ́ mú ẹni tó bá ọlọ́run yára rẹ̀ fi hàn mọ́ ẹni tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀sẹ̀ rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín lẹ́yìn ìgbà yẹn ẹ wá dupá ju tẹ́lẹ̀ fọlọ́ irú obìnrin yìí kó dókó sànù ara rẹ̀ kó dupá ju tẹ́lẹ̀ fọlọ́ ọba sokó náà múra dáadáa nígbà tó máa ń jáde náà bí ìṣẹ̀lẹ̀ àti ní kí á múra. number four. ṣe rí mu ó yẹ kàn tún lára ó láwọn tí tún pé mi kí n bàtà nígbà pa ní kan àbí kan kó àwọn ọmọ náà twenty two kan àwọn nǹkan tó ń at least àlùkò yẹn kó àlùkò hàn èdè lábáwá jẹ́ kan bẹ́ẹ̀ nọ́mbà wà ní. tẹ́wájú ní lábáwá yìí kò tó òun tó kù hàn bíbí sáyẹn kí wọ́n sáyẹn pé lábáwá nìkan ṣẹ́fẹ́ tó kù hàn ní òun náà ló bá tẹ́lẹ̀ yìí. àyà mi pa ayà lọ́tọ̀ wọ́n ní kí ọlọ́run bá hàn ọlọ́run kan sọ́kùnrin ló ti sọ pé ẹ̀yin ọkùnrin tẹ bá rí pé ẹ̀mí ṣe ìyàwó àbí mẹ́ta rí kọ́ lè ṣe déédéé láàrin àwọn méjèèjì àyàmù ìyí wọn bẹ wájú olúwa ní ẹ̀ẹ́dẹ̀ lè ṣe déédéé kọ́ọ̀dọ̀ gbìyànjú ẹ̀ ẹ̀ lè ṣe déédéé kọ́ọ̀dọ̀ gbìyànjú ẹ̀ àfààní wọn láfa wa ni pé àyà tiwájú yìí ló ti pa sẹfúnlẹ tọ́lù tuma ìpàdé bẹ́ẹ̀ ọ̀la pé irinṣẹ́ kan ló lò ó fa àrùn iṣẹ́ kan lẹ̀. àwọn àyà máa ń para wọn lẹ bó kéé ṣe tẹ́wà láwa gbòkó láwọn fún eléyìí ti pàríyẹ eléyìí pàríyẹ ànábì tó bá fún eléyìí ti pàríyẹ eléyìí pàríyẹ àbáwọn sàbí àwọn ló parẹ́ wọn sọ fún àyà wọ́n sọ ń àyà ta kàṣíwájú ń ṣàlàyé rẹ̀ ni ikú kàn mọ́lẹ̀ ẹ ṣe déédéé fáwọn obìnrin ní gbogbo nǹkan àmọ́ níbẹ̀ ò ní olúwa ń déédéé kan náà lẹ́lẹ́rí ṣe déédéé kan náà la gbẹ́sẹ̀ lórí là á lè rí ṣe níta àkàrà ń sọnù gbogbo déédéé táwọn lè rí ṣe òun ní ọlọ́run nínú wa ń bẹ̀ òun náà ń déédéé òfẹ́ àlébí yóò ṣe kò dé pé ọgbọ́n rẹ̀ nífẹ̀ẹ́ àwọn ìyàwó rẹ̀ bákan náà ọlọ́ nífẹ̀ẹ́ àwọn ìyàwó rẹ̀ ju àwọn lọ ó mọ́ máa kì í fi àbúrò máa mọ́ máa ní dáadáa àwọn ọmọ tá a fẹ́ ká dùn ní à ní kọ̀rọ̀ ju àwọn lọ àwọn ọ̀rẹ́ wa pọ̀ à ní kọ̀rọ̀ ju àwọn lọ àwọn tájọ lárádúgbò wọn pọ̀ àwọn àfa wa pọ̀ à ní kọ̀rọ̀ ju àwọn lọ àwọn tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ à ní kọ̀rọ̀ ju àwọn lọ bẹ́ẹ̀ náà làwọn òbí wa náà ọ̀ tó bẹ́ẹ̀ ọlọ́run lọ lè bá gbìyànjú ọ̀ lórí ṣe o fẹ́ ní ìyàwó ẹ̀kọ́ sí kejì kan lọ má jẹ́ kó wá dùn tọ́pù rẹ láti ṣe dọ́gbadọ́gba níbi àwọn nǹkan tí afẹ́kẹ̀ṣe dédé bẹ́ẹ̀ lọ́dọ̀ yàtọ̀ ń sọnù kò parẹ́ o pé àwọn àparẹ́ wa ìjẹ́ ti ìbádẹ́nà nù ìyí tí ń kẹ́lẹ́ lọ́wọ́ pọ̀ láti fẹ́ àwọn oúnjẹ ọ̀kan lọ omi gbogbo yìí àhẹ́gbẹ́ wà ládé náà yóò pẹ̀lú eléyìí ọgbọ́gbọ́ tí wọ́n ní pẹ́lẹ́ yóò kàn sílẹ̀ ní ẹ̀yà tó lọ́bẹ̀ ìyá ìfúnilẹ̀ kò rí bẹ́ẹ̀ o afáyẹ́ ṣàṣìṣe níparí wàhálà sálàm ẹ̀ ń bọ̀ wá. Okay. Sàlẹ̀ salam, lókè. Kí ló fẹ́? Ọdún márùn-ún. Padà. Ìbéèrè ẹja parí báyìí. Ayé sọ sí kò sí ìwọlé ẹlẹ́yìí. Ayá. sàlà lè rọ̀yà náà ẹni tí ó pọ̀ nígbà àwọn àti ìtàkùn pàwọ́pọ̀ yìí tí a sọ fún tí wàá ní òun ti gbọ́ àwọn kò ṣe jẹ èyí ní ìtàn àbúkẹ́ ń wá ní sọ́lé má ṣe jẹ ẹni tí ẹni tí a sọ ní ẹ̀ẹ́dígbà pé fàárùkù anúgbọ́ọ̀lù ẹ̀kọ́ sọmọ fàárùkù níyà ni ó ní ó ní àpòtí sọmọ múra ó mọ̀ mi ó jẹ́ ó mọ̀rù ó sì má pẹ̀lú mọ̀rù yẹn kó sì pẹ̀lú mọ̀rù ẹgbẹ́ ti sìn so olùmọ̀mọ̀ pẹ̀lú mọ́rùn kó sì ní àhúmọ́rùn náà ni mo sùn akànkọ́lé yìí náà ni ìwé àpòjú òtẹ mú wa ní sìn kí ẹsẹ̀ kó pẹ̀lú pẹ̀lú mọ́rùn yẹn kó máa pẹ̀lú faruk yẹn mọ́ bí abakiri ní sìn abakiri abakiri wọn pè ó kọ nàìjíríà abdullahi ni ẹgbẹ́ ti ti sìn so ẹgbẹ́ kúnmíyà náà ṣe ń tòun so wọ́n lè lẹ lákọ́ọ̀bù wọ́n lè lẹ mọ́yàlá tó kó yóò sì lọ́kọ̀ tó ń jẹ́ wọ́n sì lè lẹ kúnmíyà wọ́n lè mọ́yàlá ìmọ̀lẹ́wẹ̀ na nípa ìlú tó máa ti ṣe bíbíà ó ti yẹ wọ́n ti ṣe bíbíà tá a lè kírun bẹ́ẹ̀ ká máa kírun bẹ́ẹ̀ pé àwọn ènìyàn tó ń bí wọ́n ṣe bíbíà mọ́ṣáláṣí wọn kì í ní kírun bẹ́ẹ̀ mọ́ tó bá yẹ pé èèyàn mọ mọ́ṣáláṣí míì tí wọ́n ti ń kírun jàmáà tí wọ́n ṣe bíbíà ń bẹ́ẹ̀ òun kò lọ tó bọ́ọ̀rọ̀ wọ́n bọ́ọ̀rọ̀ torí ẹ̀kan lọ kéèkì mọ́sálásí mi lónìí mọ́sálásí yìí lókùn yìí òun mọ́ ti sáwí mẹ́ ẹ̀yà lábúlá ti wálẹ̀ ẹ̀gbọ́n ẹ̀fẹ́ kọjọ mọ́ nù. bẹ́ẹ̀ nígbà wọn ti sáwí wọn ni sẹ́jọ́ ti sè yìí kó dé mọ́nù òní problem àti yìí láti kí o tán wọ́n ti sọ alhamdulillah alhamdulillah